يحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون بسم الله الرحمن الرحيم إلا يظنون

الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وقائدنا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وسلم ọpẹ́ ní fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí níbi gbogbo àti àwọn àkọsílẹ̀ tọ́lọ́wọ́n bá ti kọ gbogbo ẹ̀dá ṣọlùwì hí wà múre èyí tó dùn nínú àkọsílẹ̀ àti èyí tó korò nínú àkọsílẹ̀ wà kọ́ mẹ́kọ̀ hí èyí tó kan tó mú gbọ́rọ́gbọ́ gbogbo ẹ̀ náà kàkà òkú ẹ̀dá ọ̀dọ̀ ọlọ́wọ́n tó dá wa kìí sọgbà wa kìí tètè máa wa kìí sòye wa kìí tètè pé àmọ́ ọlọ́wọ́n bá sìn lọ́lọ́wọ́n bá ìlékè ọláfi sọ́wájú gbogbo àwọn àsìkò tá a wà yìí ṣùgbọ́n nínú ọlọ́wọ́n bá lọ́lọ́wọ́n bá ìlékè ọláfi ṣe bẹ́ẹ̀ fún wa alihamudulilayi rabbil alamin kò sí ìkẹ́kẹ́ tá a rí ṣe ju ká máa dúpẹ́ kọ́lọ́wọ́n bá lọ lórí gbogbo ìdẹ̀ra orí rẹ̀ tó ṣe fún wa èyí tó kújú hàn àti èyí tó lẹ́yìn náà ìgbé ọlọ́wọ́n bá àtìgẹ́ rẹ̀ ó túbọ̀ máa bá nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lápọ̀jù. ọlọ́nkà wa kí ànábì náà àtàwọn aráalé rẹ̀ bá ní kẹ́ wọn gbogbo àwọn sọ̀hábà rẹ̀ bá wa kẹ́ wọn bákan náà gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa fi sílẹ̀ ọlọ́nkà wọn bá ní kẹ́ gbogbo wọn lápọ̀. ní ìtẹ̀síwájú nínú tafsiri ìwà tí a ń bá bọ̀ wá nínú oṣù Ramadan tí a wà yìí sí fourteen thirty nine. èyí tó ti pé àṣẹ ní ní agbègbè asẹ́yìn ní ìlú ìsẹ́yìn a tún tẹ̀síwájú nínú tafsiri wa nínú suratul baqara suratul baqara yìí àyà tí a ti òun náà ní àyà ẹlẹ́ẹ̀kejì dín ní àádọ́rin àyà ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́rin èyí ti àgbẹ̀ seventy six insha allah ta'ala òun náà ni ayé àti àti gbé nínú suratul Baqara èyí tó ṣe yíké ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ń ṣàlàyé fún wa nínú ayé náà nípa ìṣesí àwọn Yahudi pẹ̀lú ìwà mùnáfíkì tí ń bẹ nínú ọkà wọn táwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ní wàhídà alábọ̀lá bí iná حتى وإذا خلا بعضهم إلى بعض قالوا قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم عند ربكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا فإذا خلا بعضهم إلى بعض وإذا خلا بعضهم إلى بعض قالوا قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به ليحاجوكم وإذا لقوا الذين آمنوا أو يهود عليهم من الله ما يستحقون أو ọlọ́ni وإذا لقوا الذين آمنوا tí wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo lọ́ní ìlú tó wà níbẹ̀ yẹn wọ́n fẹ́ lọ أي إذا قابلوا واجتمعوا بالذين آمنوا tí wọ́n bá pàdé tàbí wọ́n kó jọ papọ̀ pẹ̀lú àwọn tó fi wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbọ́ wò ní الذين آمنوا بالله ورسوله محمد صلى الله عليه وسلم àwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ sí ọlọ́wọ́ bá wọ́n tó nígbàgbọ́ sí àtẹ̀wọ̀ muhammad lọ́nà lọ́wọ́ àwọn ẹ̀yìn sọ́lọ́mà nígbà tí àwọn ìyàwó ní bá pàdé wọn tàbí jọ̀kan bá mú gbogbo wọn jọ papọ̀ pọ̀ táwọn olùgbàgbọ́ òdodo ọ̀dùn àmà na wọ́n máa lọ nínú nínú orí àmà wọn pẹ̀lú àmà wọn látàkì tó máa sọ pé àmà na ànígbàgbọ́. àmà lápá òun náà ni wọ́n fi bá àwọn olùgbàgbọ́ òdodo ṣe pẹ̀lú wípé wọ́n kà máa sọ wọn lórí àmà wọn ìtumọ̀ rẹ̀ ní pé ìdáwọ́ náà fi ní ìmánì ká ní ìmánì kan àwa náà ti wọnú gbàgbọ́ gẹ́gẹ́ bí irú gbàgbọ́ ìyìn náà wà á máa náà fi rọ̀ sórí Muhammadu ó sì máa sọ lórí àwọn ọkọ àwọn tí nípa pẹ̀lú àná ìwà Muhammad sallallahu alaihi wasallam ààrà ìdáàlà kólẹ̀ bí àmàlú ayé ìdáàlà kólẹ̀ mú mi ní nígbà tí wọ́n bá báwọn gbàgbọ́ òdodo pàdé ọ̀rọ̀ orí aládàmà kò dájú. bọ́n ti ń fi àwọn yìí wọ́n fi bá wọn olùgbàgbọ́ òdodo lélẹ̀ yìí. àwọn tó ti fi olùgbàgbọ́ òdodo yìí ti jàǹbá ni torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ kò dé inú ọkàn wọn. nígbà tọ́rọ̀ bá ti dé inú ọkàn ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ọ̀nà lọ́rọ̀ tó jáde lórí àhábẹ́ ọlọ́run bá ẹ̀rí kọ́lá tó sọ wọ́n sọ pé àmàna ìgbàgbọ́. wọ́n ìlà ọ̀la bá ìwọ̀n mi ìlà bá wọn tí apá kan àwọn tọ́ba lọ sọ́dọ̀ apá kejì tí wọ́n bá jọ ń bẹ ní ìyẹ̀wò ní ìyẹ̀wò ní yò láwọn ìyẹ̀wò ní lápapọ̀ tí wọ́n bá bẹ láàrin ara wọn kọ́ọ̀lù àwọn ìyẹ̀wò tó máa sọ yìí pé àtúnhàjìdúnlámọ̀ bíbá pàtàkì àwọn ọ̀hún àlẹ́ ìjọ ìjẹ́ ẹ máa bá wọn olùgbàgbọ́ òdodo sọ̀rọ̀ ní kí n bá wọn sọ̀rọ̀ omi lára yín o sọ yẹ ìjọtọ kẹ máa bá wọn olùgbàgbọ́ òdodo yẹ máa bá wọn sọ̀rọ̀ ọ̀tún náà ní gbàgbọ́ sí muhammad subhanallah láàyè ara wọn wọn mọ̀ sọ ilé ìgbà tó bá pàdé ara wọn ìkọ̀tọ́ sọ yẹ yín ni àwọn tẹ̀ mọ̀ pé ọ̀tá la mú wọn fẹ́ kọ́ta wa ni wọ́n ti lọ́yẹ̀ kẹ́ pàdé wọn kẹ́ ẹ̀ tó máa bá wọn sọ̀rọ̀ bima fataha Allahu alaykum pẹ̀lú tọ́lọ̀ ti fàyẹ̀ wí nínú ìmọ̀ pẹ̀lú ìlànàfíà ìṣe wọn ànábì wọn yẹn pé ọlọ́run kan ní tẹ́lẹ̀ lọ ẹ kúkú ti máa tó sọ fọlọ́run náà ànábì wọn ní tẹ́lẹ̀ ẹ sì mọ ìdúró wa pẹ̀lú ọ pé ipò ọ̀tá la fún wọn lẹ́yìn ìgbà tá a ti mọ̀ tá a ti sábà kó tó tún wáyé kí ẹ ló máa bá wọn sọ̀rọ̀ wọn pàdé àwọn olùgbàgbọ́ bí Muhammad wọn tó bá wọn sọ̀rọ̀ tọ wọn ti ṣe ìwé ẹni wọn bá ti pàdé ara wọn wọn mọ sọ gbólóhùn bẹ́ẹ̀ fún ara wọn ìgbé kò tọ kí ẹ máa bá àwọn àwọn ọmọlẹ́yìn ọmọ tètè lẹ́yìn ìgbà tẹsí wọn yìí pé òdodo títọ́ lọ́wọ́ náà níbi wọn ní tẹsán náà wà tàtà kù. pẹ̀lú bá tí wọn tàtà kù wọn yìí wọn kẹ máa bá wọn sọ̀rọ̀ ìbátọrọ yìí kẹ bá ń ṣe bẹ́ẹ̀ ìlú ha. به عند ربكم olùkùn yìí ìgbẹ̀yìn bí bá sọ̀rọ̀ tẹ̀ pa wọ́n sọ̀rọ̀ yìí láàbù yẹn ìrìn àtìmá ń sọ nípa ìgbẹ̀yìn mi ìgbẹ̀yìn ọ̀rọ̀ pé a ìbá sọ̀rọ̀ tẹ̀ pa wọ́n sọ̀rọ̀ yìí ìgbẹ̀yìn rẹ̀ ọmọ ilé olùkùn yìí yóò mọ̀ burú jáde torí sẹ́yìn bá ń tètè bẹ́ẹ̀ tẹ̀ mọ̀ yìí pé Muhammadu ti tẹ̀lé látara bí bá sọ̀rọ̀ ẹ padà máa gbọ́ bọ̀ padà mọ̀ pé òtítẹ́ ni ti tó bá tó lùmí náà lè jábọ́ pé àwa náà gbà pé ànábì ni a kàn ń jà kà. tọ́ ọlọ́run ní pé èyí ha jogun obìnrin ní ìjọba fífọ́ wọ́n mọ̀ sọ́lá ni wọ́n pé lẹ́yìn ìgbà tẹ́yìn náà ti mọ̀ lé pé òkúta ẹ̀sìn táàtì nígbà kan. ìbá sọ̀rọ̀ tẹ́ bá sọ̀rọ̀ ìgbẹ̀yìn rẹ̀ yóò burúkú yẹn ọ̀tọ̀ wípé ìjọ tẹ̀lé nígbà yìí pé wọ́n padà wá fi ìṣèlú yẹn ta kò ní lọ́gbẹ̀lẹ́ta yẹn sọ́bàtà lè ní àmà ìgbẹ̀yìn alámọ̀rí yìí tí ó padà lè pé àwọn òkúta kò tó ọ̀tà kò ní pẹ̀lú ẹ̀ ọba tí a kò yà wá. àfàlà àtàkìrún ní ìwà sí làákà yìí ẹsẹ̀ làákà yìí lóyún kí ẹsẹ̀ làákà yìí sẹ́yìn ojú làákà yìí pẹ̀lú ìyẹn lẹ́yìn ìgbà tẹ̀sí ìgbà yìí bẹ̀rẹ̀ takò ànáyè wọn ìwà pàdé wọn tó bá wọn sọ̀rọ̀ ìbá ntọ́mọ àjẹmọ́ yẹn pé àtàkù ní ọ̀dọ̀ ọ̀gbẹ́ tọ́ba lọ́dọ̀ ẹ̀yà ẹ̀yà ti làákàyè àbí làákàyè ọ̀sọ̀rọ̀ fún yìí níbo làákàyè yìí kò lọ́ wa tóbi jẹ́ pé ẹ̀bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tẹ̀ pàdé lọ. fáàyè níbi afàlà afọ àìsàn ìlú bẹ́ẹ̀ ti wà púpọ̀ nínú Al-Qur'an Al-Karim níbi tí hamza kẹsì fòhàmíyà yóò ti gbáwájú afọ àìsàn tí ó ti gbà wájú ara rẹ̀ àdúgbò tọ́ irú rẹ̀ pọ̀ ní àlùkò alùpùpù gẹ́gẹ́ bá ti rí inú ayé pé àfàlà àtà ìlú ọlọ́run ní àfàlà àtà àlùkò alùpùpù lẹ́yìn àtà ìfà àtọ́tẹ̀lẹ̀ àtìfà kìíní àtìfà kìíní ẹ̀ fà àtìkùnì bákan náà ọlọ́run ní àfàlà mi ẹ̀ sí ìró ìlú náà ọ̀sìn fà ẹ̀ ní àtúnyẹ̀ bẹ́yẹn níbo mi wá wá àwọ̀ alámúyà sí ìró wá àmì náà wà láti fún ní hamza ìsìnkú àníyàn láti fi ìgbà wá jùlọ bákan náà lọ ọ̀rọ̀ ilé kẹlá tó fún omi ní àwọn abiyẹ tó mà ọlọ́ni àpò máa yí dáná wà kọ́ àdáná tó ń dé tó lẹ́yìn tó mà tọ́jẹ́ sí kí ni tọ́jẹ́ sí tọ́jẹ́ sí àtò ọlọ́run ọba ilé kẹlá tó mú hamza ìsìnkú àníyàn tó wá síwájú rẹ̀ kó tó di pé tó máa ti ni gbogbo eléyìí àti irú àwọn akẹgbẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ nínú àlọ́ القرآن الكريم لا يأتي حمزة الفقهية زواج àwọn ìrọ́pò àti bẹ́ẹ̀ sì ni hamza yorùbá nípìnlẹ̀ lọ́pọ̀lọpọ̀ kí máa bẹ́ẹ̀ gbà kó wájú ní nínú jùmlá rẹ̀ máa bẹ́ẹ̀ gbà kó wájú lọ́pọ̀lọpọ̀ tí hamza bá ti ti ní o tọ́ba ti hamza yorùbá ní àtọ́ba ti wá lọ́pọ̀lọpọ̀ wọn ni máa bẹ́ẹ̀ lẹ́yìn ní ní máa bẹ́ẹ̀ gbà kó wájú. tọ́ ọlọ́wọ́n bá yẹ kí kó sì sàlàyé fún wa ní nípa ìlú táwọn yẹ̀wò dé wípé tí wọ́n bá ti pàdé àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n sọ fáwọn nígbà ṣùgbọ́n pẹ̀lú àwọn àwọn ni kò nínú ọ̀gá wọn. tí apá kan wọn bá ti rí apá kejì tí wọ́n bá ti rí ra wọn wọ́n tún mọ̀ sọ báyìí pé kí ló dé tẹ̀ ń bá àwọn olùgbàgbọ́ òdodo sọ̀rọ̀ níjọ́ yẹ kẹ́ mọ́ ṣe ìgbẹ̀yìn rẹ̀ bí wọ́n padà ta kò ní ẹ̀yà nílà tábẹ́ẹ̀sì làákàyè níbo làákàyè wà lọ́wọ́ lẹ́yìn náà lọ́wọ́ ni pé àwa là yàyàmúna ànà lọ́ yàyàmú máa yòtúrú náà wà máa yòrí nù. Ọlọ́ni àwọn aláyáyá múnà. Hazard ti wà ní àlùmọ́ àyìnà. Òun náà tún bẹ́ẹ̀ ní Tàwbíyà ìpèníjà yìí hamza tàbí béèrè níbẹ̀ ìpèníjà yìí wọ́n ti ń dá àárẹ̀ yìí àti sí àtàkùnrin wọn lórí lèkọ́ ní him nẹ́sàlọ́ àmọ́tàbọ́n mọ̀nsẹ̀lá tẹ̀lẹ́jà rẹ̀ torí pé àwọn ẹ̀wọ́ ni wọ́n gbéra wọn sípò aláìmọ̀ torí pé gbólóhùn tí ọlọ́wọ́n bá ti sọ síwájú lé ní pé àfàlà dàrú ẹ̀wọ́ ti àtẹkùn ti gbéra wọn sípò aláìmọ̀ bẹyẹ tó torí ẹni hamza ti jẹ hamza ìtìkàmíà nígbà òbí ìwé nìka ọwọ àpè wọn jà ọwọ afẹsùn kan wọn oṣù tí a dàpọ̀ pé a ah, kí ni tẹ̀yìn náà tẹ̀ǹtẹ̀ bí aláìmọ̀ nígbà tó náà ọba ìdẹ́gbẹ́ láti tẹ̀lé mọ́mọ́ yìí. ẹ wá wọn ní àwọn aláya ìdààmú náà sípò yí àwọn ìyàwó yìí ní. أن الله يعلم ما يسرون وما يعلنون يبدأ ولوما يعلم ولوما ما يسرون وسجد وقوتهم يسرقون sísèlè pàtọwọ pa nígbà tẹtẹ pa nínú òkùnkùn bíríbírí ọlọ́run ọba ìlú pẹ̀lú àwọn ọlọ́run ọlọ́run ọdẹ ní ìbùdó nàbì ọsàwùdà nígbà tí àwọ èmi dúdú nígbà tó bá ń ké tọ́wáwà àlàkọ́kọ́ ti sọ̀mà ní ọwọ́ àtàkà sọ́kọ́rọ́ ti sọ̀mà lábẹ́ àpáta dúdú gírígírí fi lé lẹ́tọ̀ bọ̀lùmá nínú òwò òwò èyí tí àwòrán èmi dúdú yẹn ti lábẹ́ àpáta dúdú yẹn nínú òwò yẹn ọlọ́run bá yẹn lè fẹ́ àti ẹ̀kọ́ yẹn gbogbo ti bẹ nínú ìràwọ̀ lọ́wọ́ atọ́sọ̀ yìí náà inú ọmọ náà ń bọ̀ lọ́wọ́ bá ìrètí la máa gbogbo ẹ̀ gbogbo ń dáwà pé ní kọ́rọ̀ làǹbà níwájú ọlọ́wọ́ ọ̀dọ̀ ẹgbẹ́ wa tó ń fẹ́ ọmọ ẹ̀ déjì ní irú wa náà láti lè fi kan ní kọ́rọ̀ ní gbangba àti gbangba àti kọ́rọ̀ yìí gbangba ní méjèèjì lọ́dọ̀ ọlọ́run ọ̀pá ẹ̀rí ìgbàlá ẹni bá ti fún alápẹ̀rẹ̀ kan ọlọ́run ló lápẹ̀rẹ̀ lọ́gà jùlọ. àníkè yìí òkú kòkòrò kẹfà fi orí tú èyí kàtàkì tó sórí bọ́ bí kòkòrò yẹn máa ń tẹ̀lé lọ́gà máa wọ́pẹ́ ní tó kù síbẹ̀ síbẹ̀ kúrò. báwo ni lọ́gbọ̀n kan abọ́ náà rí kẹkẹta tó náà lè dé sùdà àwa ti tẹ̀lé pé ẹni tó kù síbẹ̀ òṣèlú kúrò gbangba lọ́rọ̀ rẹ̀ lọ́dọ̀ wa àdẹ́gbẹ̀dùgbò táwa náà ṣe gbangba kedere lọ́dọ̀ ọlọ́run وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في كتاب من وما تسقط منه ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا نقصيه ولا يابس إلا في كتاب مبين wàyíǹde àwọn ọmọ afáàdé lọ́wọ́ yìí gbogbo àwọn akọ́kọ́rọ́ ọkọ̀ọ̀kọ̀ pátápátá ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ kò sẹ́ni kẹta tó ní màmá rẹ̀ ọlọ́run ọba ilé ìfẹ́ lẹ́nu. gbogbo nǹkan gbogbo tọ́jú ẹ̀ma kọ́kọ́ mọ̀ pàdé ọmọ ìlọ́wọ́ yìí márùn-ún sì ni ọlọ́run ọba ti kà fún wa nígbẹ̀yìn Suratu Luqman inna Allaha indahu ilmu sa'a wa ya'lamu ma fil arham inna وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير ọlọ́run ọba ìdẹ́jọ́lá mọ̀fá bí ọ̀lọ́lọ́ yẹn lè fún gbogbo àwọn pẹpẹ ọ̀rọ̀ ọ̀pọ̀ ọlọ́run ọba kan níbẹ̀ ní fúlàtò máa nìyẹn pé òun ọlọ́run ẹ̀ ń dàlú ẹ̀ ń nàlọ́ ẹ̀ ń dàrú ẹ̀ lè mọ̀ ní ìlú sáà ìgbà ìgbéyàwó nígbà tí ó tẹ̀lé ọlọ́wọ́n bá nìkan lọ́wọ́ kò tẹ̀lé àkàtọ́wà ẹ wo gbogbo oríṣiríṣi bí àwọn táwọn ti dá ìyá two thousand ayé ọ̀pá rẹ ìyá kìíní kan ayé ọ̀pá rẹ àwọn tàkà dúkìá wọn nítorí kí wọ́n lè tètè ná wọ́n má ti gbé ọ̀pá rẹ lọ́wọ́ lọ́wọ́ ayé ọ̀pá rẹ ojútẹ̀ ní tó sọ̀rọ̀ ìyẹ̀pẹ̀rẹ̀ bá ẹni tó ta dúkìá. ìmọ̀ àgbàtà wọ́yún náà sí lólégbọ́ ìta ọlọ́run ọba ní ọba tí ń máa ń rọ̀dù òdò tí ó sùn tí ò ní rọ̀ èyí tí ò ní sùn tí ó fi rọ̀ èyí tó ti pé yóò sùn yọ rọ̀ èyí tó ti pé kò sì ní sùn kò sì ní rọ̀ gbogbo ìlọ́lọ́run ọba ìlú ìlú láwọn. èyí tí ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní ọlọ́run èyí tí ọ̀rọ̀ tí ò ní ṣe wá láǹfààní ọlọ́run kan láì mọ iye ìdàpọ̀ máa ń ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ultrasound lè ṣe kí ni kò lè sọ ti ń bẹ́ẹ̀ lọ alákòókò wa lọ́rùn kan lọ́wọ́. tíyẹn bá wá ní dókítà lò òun wá mọ̀ ẹ̀jẹ̀ ká ẹ̀sìn wá tẹ̀ sí ìyọ́lá. torí ẹjẹ́ àpò wá tẹ̀ sí tọ́ba ní pé ká gbẹ̀mú dákẹ́ pé ká pa àyà yẹn tàbí ká gbólóhùn yẹn lẹ́nu àyà fúnra ní ti làwọn tó tora béèrè lọ́wọ́ rẹ̀ ní kátìkìrì ti hí irú àdìsí wò lọ́mọ yẹn kọ́ wáyé wà á jáde ní ìgbàwó yóò lò sí èkú láyé wà á má yìí ní sẹ́wọ́n lọ́fẹ́ fẹ́ láyé wọ́n ṣe fi ń lè àwùjọ yìí tó lórí ìlú lọ́mọ yẹn àwọn olórí gbogbo ẹ̀ náà ni ó rí wọn sọ́ọ́ láti yóò ti rí gbogbo ẹ̀ ló ń tà náà kẹ́ńdà kò tètè òfó tó bẹ̀rẹ̀ àwòrán lásán ló. àìmọye ọkùnrin ni ọkùnrin ni tó ṣe ni wọ́n ti àbí ẹ̀kọ́ ni wọ́n tún wá dájọ́ pé inú oṣù báyìí ló ti mọ lọ́jọ́ báyìí lọ́nà ó ti pàṣẹ wájú ó tó dájú pé ní ó ti bí mọ́ ló jẹ́ pé téèyàn bá kan sọ wọ́n pè ní azámánù tẹ̀kẹ́rì àfojúsùn ní kìí ṣe gbèdéke àwọn kan sọ pé àwọn ah, ti nínú oṣù báyìí jọba ìwọ́n ti máa ní mọ́ à jọ yẹn mò ń retí lọ́ba ń romira lọ́ba takú sí àwọn fẹ̀mí ẹ̀ sọ́kò wọ́n fẹ̀mí ẹ̀ sọ́kò ọjà àwọn ti dé ìlú lọ́wọ́ kò tí ì yá ìtẹ̀sílẹ̀ subhanallah gbẹdọ yìí bàtí ló wọn lọ bẹ̀rẹ̀ wọn lọ sọ báyìí lọ́wọ́ ti gbé oṣù kalẹ̀ yọkà bí ma ní àwọn ti akọ kàtó torí bàbá yìí wọn bẹ Ọlọ́run nìkan lọba tó fi ké yára mo máa ń fi àrùn ọlọmọ ti bẹnu àwọn yìí wọn máa tẹ́lẹ̀ rí ìyàwó gbogbo dáa ẹni kọ ọmọ tí ó ti lọ ẹ̀mí kan ọmọ tí ó fi lọ́la. wà á máa dẹ́ni ní iná fún mi láti àrùn ìtàmúhùn. ẹ̀mí kan ti mọ ilé tó kù sí. ìdá máa fi máa mọ ẹ máa yìí táànà lè bá ń jà sí i dàdú ilẹ̀ ìhà àjà tó náà tọ́wọ́. àfààní ìdá máa fi máa mọ ẹ máa yìí. bí ikú ọmọnìyàn yóò kú káàná ní ìbáraẹni àti tọ́bajẹ́ tó lùkà lọ́lọ́ kádàrà bí ó kú. ó gbé sẹ́yìn London lọ́lọ́ ni ó kú sí. ó gbé sẹ́yìn Kánò lọ́lọ́ sọ pé ó kú sí. ó gbé sẹ́yìn Sudan lọ́lọ́ ní ọ̀sán sí. Saudi Arabia lọ́lọ́ ní ọ̀sán sí. ìlú míì lọ́yà tó ti fi gbé lọ́lọ́ ní ọ̀sán sí. gbogbo jíjẹ mímu lílọ bíbọ̀ gbígbé lílo rẹ̀ ìlú tó sì wáyé náà ní gbé àfojúsùn rẹ̀ kódà ẹni tí èyí ọlọ́ọ̀ ìta tó kòkó rẹ̀ bá tó ibi tọ́lọ̀ ní òkú yẹn náà yìí. bùkátà tẹ̀ẹ́tìwù ilẹ̀ ìhà àjà tó ń bùkátà kẹ́lẹ́ ó kẹ́lẹ́ yìí. bí a ọ̀fẹ́ lọ sí gaba ìlú báyìí ah ọ̀dìbọ̀ táì fẹ́ ẹ yóò di. ah ọkà mi bọ́gbà ni ìrìbí pẹ́ sí sẹ́ẹ̀ mọ̀ pé yóò rí ibi tí yàn pẹ̀ sí. tẹ̀ẹ́tìwù ilẹ̀ ìhà àjà tó bùkátà kẹ́lẹ́ ó kẹ́lẹ́ ikú ó sì ti máa rí bí ẹ wọ́n ti máa rí bí ẹ kókó níbẹ̀ kọ́ lọ. tó túmọ̀ yìí pé ẹ̀mí kan ọmọ orílẹ̀ tó ṣe kí ni o yọ ọ̀tà. tètè ìwé sọ ẹ ẹ bá kú ẹ bá ìlẹ̀ bí bí yóò wá kú takété jìnnà tẹ́gbẹ́tẹ́gbẹ́ ibi tí wọ́n sọ yẹn kò sì ní sí kò ní já dúró fáwọn ìlànà ìgbé wá sí ẹ wá kí ló kó fọmọdé aláwọ ẹ dákun ẹjá sẹbi èsì rẹ ẹ dákun ẹjá tuntun níjọ ebi ńgbà tí wọ́n ti ẹ̀ máa bí ogún sí wọ́n fẹ́ gbogbo rẹ̀ dáhà ọ̀rọ̀ àkókò wà lórí mẹ́rin náà. náà ọlọ́run ọba ìlú fiọ́lá òun náà ní màfá àtìkọ̀ lọ́wọ́ ẹ̀dín bẹ́ẹ̀ lọ́rẹ̀ wọ̀nyá alámọ̀ máa fi lè bákìlẹ̀ wọ̀ ìbákìlẹ̀ gbogbo ti ń bẹ nínú orí ilẹ̀ gbẹrẹ kó tí o tó mi bẹ ọlọ́run ọba máa wọ gbogbo ti ń bẹ nínú gúdò ọlọ́run ọba ìlú fiọ́lá kò sẹ́ni àtàkùn ti mọ kankan yìí ọlọ́run ọba ìlú fiọ́lá rẹ̀ tíyẹn lè wá sọ pé gbogbo ẹranko ní mẹ́nu lórí ọmọ ọmọ ìtọ́lọ̀ máa fi hàn náà lórí. èyí ti lè sọ pé gbogbo ní mẹ́nu lórí lẹ́gbẹ́rẹ́ kù ní lẹ́dà kàtọ́ mọ́ ọlọ́wọ́n bá yẹn kẹ́rẹ́. tẹ́lẹ̀ ká bá dérú rẹ̀ yóò kàn dá abala fún ẹ. torí pé ọlọ́wọ́n bá yẹn kẹ́rẹ́ òun ní máa rẹ̀ rọgbà ká ó sì rọgbà ká gbogbo pátá. àbáwọ̀ ẹ̀dẹ́ yìí hàn òye wa burú púpọ̀ òye wa lòdì yìí. ọlọ́run bá bó ti máa ti ń bẹ́nu odò ó máa ti ń bẹ́nu ilẹ̀ gbàgbà náà. wàá tẹ̀sán òkè wá wá. ọlọ́run bá ilé kíọ́lá ní wọ́n máa dá tótó mi wà á kọ́tí iná yàrá mu ha. ìrìkùn ní jábọ́ lókè àti kọjá pẹ̀lú mọ́ ọlọ́run ọlọ́run má gbàgbọ́ fẹ́ já yọ ọba jábọ̀ òun ó ti jáde tó ti jáde ọlọ́lọ́mọ báyà yóò délẹ̀ ọlọ́mọ yóò ní délẹ̀ tó tún há sórí igi mi sórí ebí mi ọlọ́mọba bákan náà. wàrà àbá mi fi ìrùlọ máa tẹ̀lé náà. èso bí àgbàdo tàbí bàbà tàbí gbogbo àwọn tá à ń tìbọn nù lẹ̀ bí èkó tàbí kẹ̀kẹ́ tá à ń tìbọn lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìtẹ́lẹ̀ òkùnkùn lẹ̀ èyí tá a lọ èyí tá a gbìn èyí ó wù èyí tí ò ní wù ọlọ́run bá mọ̀ èyí ọjà sílẹ̀ ọlọ́run mọ̀ ìtẹ́lẹ̀ tó bá wù yọ ọ̀tá yóò tó ọlọ́run mọ̀ èyí tí ò ní ta tí ò ní tó ọlọ́run mọ̀ èyí tí ọ̀tá tí ọba ta bóun ló ti ta ìwò tí wọn wọ ìdúró ìmọ̀ ọlọ́run bá ìdílé lọ́wọ́ rẹ̀. bákan náà. ọ̀la èyí tó tutù èyí tó fẹ́ gbogbo ẹ̀ pátápátá ó ti wà nínú àkọsílẹ̀ gbogbo tó hàn lọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan kan tó bọ́ lọ́wọ́ rírí ọlọ́run kò sí nǹkan kan tó bọ́ níbi ìmọ̀ ọlọ́run ọ̀bẹ ìlú la ọlọ́run wá ń pe àwọn ẹ̀rọ ní ó pè wọ́n níta yìí pé àwọn làyà ìlàmúnà àdìsàmọ́ àyà ìlàmúnà máa ń lò sí ìlú náà wà máa lò rí mú un tí wọ́n wá pẹ̀lú dídájú ọlọ́run ọba ìlú yọlá ọmọ gbogbo nǹkan tí wọ́n ti pamọ́ gbogbo ti ní jẹ́ẹ́dẹ́ gbogbo nǹkan tí wọ́n ti ní pamọ́ wọ́n ti ní kọ́rọ̀ ọlọ́run ọba ìlú yọlá mọ́ lọ́dọ̀ tí wọn wọn ló ti jẹ́ ìtọ́pamọ́ táwọn èèyàn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba àgbà yìí síbẹ̀ mọ̀ pé lẹ́yìn ìgbà wọn máa kọ̀ wọn ni àwọn tí wọn wọn ò rí àbí òrí ara rẹ kódà tó bá ń kéde lórí rédíò pé ẹ̀dá fúnjẹ bàbá rẹ ọ̀pẹ yìí lágbájá ọ̀sọ̀ ọ̀dùnmọ̀ ọ̀dùnmọ̀ báwò ẹbí mi torí ẹni tọ́tọ̀ ló ṣe ni o òun ríra tiẹ̀ àwọn tí wọn ò ṣe kí ni àwọn ni wọn ò rí àmọ́ fúnra ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ wọn ọ̀sọ̀ nù ó ti gbà tó bá níbi tí wọ́n ti wá kótó di fóun náà mà pé ọlọ́wọ́n báyìí gbogbo nǹkan pápátá ìmọ̀ rẹ̀ wà lóye. bó ti mọ tọ́jú ẹ̀ka tó pamọ́ sáwọn èèyàn bákan náà wà máa yọ ìlúwọ́n. gbogbo tí wọ́n ti ta tí wọ́n kéde ẹ̀yìn láàyè gbogbo tí wọ́n kéde tí wọ́n fi lé rẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ ọ̀pá ẹ̀ lọ́wọ́ lábàá. yàrá máa yá gbogbo ilẹ̀ áwùjọ wa máa yà ọ̀rọ̀ ní ha wà máa yá ọ̀má yàtọ̀ bí àwọn ọ̀wá máa ń tún ayẹyẹ máa tó. ọlọ́wọ́n báyìí yàrá ọmọ máa yàrá ìdòfin àwọn èyí tí wọ́n nù lẹ̀ ọlọ́wọ́n bá mọ̀ wà máa yà kúròtò bí i ha ìdí jáde nínú rẹ̀ ọlọ́wọ́n bá mọ̀ wà máa yà gbogbo tí ń sọ̀kalẹ̀ lókè pátápátá lọ́wọ́n bá mọ̀ wà máa yà ẹ̀rọ fi ha ìdí tó kù kìlọ̀ lọ́sọ̀rọ̀ pẹ̀lú náà wà ewu làwọn mọ̀ ní gbogbo ilé náà mọ̀ kankan náà mọ̀ kankan ìtọ́ba wọ náà fà ìdíjọ la láti kù mọ̀ wá òun náà làá mọ̀ ìtọ́ náà bọ̀ wá kankan mọ̀ bá a bá ti bìí ta ta pátá ti wàhálà ta dààmú ta kóró àlè màtayọ̀ tọ́ náà fà ìdíjọ la kankan mọ̀ lọ́ni wọlé ayé kìí nàbí sẹ́yìn ní ẹ̀mí yìí láti máa ṣáá ẹ̀dá kò lè rọgbà kankan nínú mọ́lọ́wọ́ rà àlè má kankan nínú mọ́lọ́wọ́ ilẹ̀ àbí má dá àti tọ́lọ̀mbà bẹ́ẹ̀ kama kò náà dáa ẹ̀wù tó fi dórí àwọn òjì tẹ́lẹ̀ àlè yìí sọ̀rọ̀ àlọ́ ọlọ́ni àánì mọ̀lọ́gọ́ ibi fọlá ló fi ní ọ̀hán aláwọ̀ ibi ní àkànná ìdá àmàlẹ́ ọ̀gbọ́n ọ̀gbìn rọ̀tún fáyìn náà ó yẹ kí o ní bẹ́ẹ̀ ní ẹ̀yẹ ìwọ̀n mi ọ̀kọ̀lá. ọlọ́ni alimul ghaibi òun lọ́mọ tó mọ gbogbo kọ̀rọ̀ pátá fádà yóò fi ní ọ̀hádá wáyé ní àkádá kò sẹ́ni kankan sí ìmọ̀ ọlọ́nkọ̀kọ́ ọlọ́nkọ̀rọ̀ ọlọ́nkọ̀ba ìdókè ọlọ́nà àti ọ̀nà òsàmì ìhàlẹ̀ fẹ́lẹ̀ kẹta. ìlà màdìrúkàbọ̀ mi rọ̀ fún wọn. àpẹẹrẹ tó lọ bá yọ nínú alìbí kọlọ lọ́dọ̀ yìí anabi wa ibrahim aleyhi salam tọba ma kọ̀rọ̀ ní tọmọ ntọpamọ tọmọ yìí pé eléyìí ìtọpamọ eléyìí òní ti wàhálà nígbà tí àwọn aláìsà wa bá ìdáhọlọ aleyhi wa kọlu salama kọlá salama kọlu ìtàlónà ọsàn wọn sálámà sí òní àdá sálámà padà pé kò sí jọ níyà àmọ́ bídẹ sí kọ wà wọ̀nyí ẹni mú kàwé náà ló mú mi subhanallah kò tún wá mọ lórí rẹ̀ ibi tí ọmọ wọn dé ó tún bẹ̀rẹ̀ sí lọ ó tún lọ pa ẹran ìdí màálù ló tún lọ pa kò ní àwọn mọ̀láìkà tún lè jẹ téèyàn bá mọ̀ pẹ́ni kéè jẹun ilé yóò tó lọ mọ dá màálù gbalẹ̀ nítorí wọ́n fẹ́ sèkú náà lè subhanallah àyèmọ̀ ní bóòlù bí wọ́n fẹ́ sọ pé ìwọ́n máa bọ̀ nígbà tí anabi wa ìbọ̀rọ̀ yìí máa lè sọ̀rọ̀ sọ̀rọ̀ láti anabi wa yà kó ba yìí kọmọbi bí Yusuf wà sì malu ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ti Yusuf wà títí tó fi sọgbọn hàtàbí ọkọ ní àyìnà tóbi rẹ funfun fún bàbá wà lóde Yusuf Ọlọ́run ti kẹ o ti jọba o ti tó nípò àyọmọ rẹ nìyẹn ọmọ rẹ ń bẹ ní bàtàrí kódà o ti wà ní kò báyìí ṣé bá lọ ẹ bá ń fi nínú bí báyìí báyìí lọ wà ọmọ ànẹ́bí wọn ló parí ìṣẹ̀lẹ̀ kọmọ fún àwọn ẹlẹ́ta ni wọ́n dé tí wọ́n kú lọ́dọ̀ alẹ́ níbi ìrọ̀jú tí wọ́n wá tọ́jú tó sọ fún àwọn ènìyàn ẹ̀dá kan áwò láti bá náà àwọn ọmọbìnrin nílé obìnrin ni ẹ má bá ti ẹ má bọkùnrin sí epo ìjọba ọmọ ẹ̀dá kan àwọn àlejò mi ẹ má kó tún tábà wà ó àwọn ìrẹ ìrẹ lóde iná olóko lọ sí ìjà. òtítẹ lẹ́ẹ̀dá rẹ wá láyé tó ló ti láyé dá ẹ mo tó lè lọ apá àwọn ọ̀ká tó wa ṣáàlù lọ tẹ̀m̀pẹ́tì ló tó bá mọ̀ oníwìlẹ̀ dàbọ̀ ara onídàbọ̀ táwọn màláìkà fúnra ara wọn kọ́ táwọn náà mọ̀ ní. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا mímọ̀ fún Ọlọ́run a nímọ̀ kankan o àfi tí Ọlọ́run bá fi wá wa àwọn àlejò ń kọ sẹ́ẹ̀ máa ń bẹ̀ ń tẹ̀wọ̀n láwọn tí ń bẹ̀ wọ́n tẹ́lẹ̀ táwọn náà máa fọ̀rọ̀ ni papọ̀. Fàlámà ọ̀bọ iná àlẹ́ àlẹ́ ìmọ̀ ọ̀dàmà àdàláwò màálà mọ́fì ìlà dáàbàtì àrùn. Ìlà dáàbàtì àrùn ìta kúlù ní ìlà dáà. Fàlámà Aláwọ̀ gánú yá ìyàmú ìdàlọ́wọ́ ìbámá láti tù bílẹ̀ àdáhà bí kúni. Fàlámà kọ̀ọ̀bọ̀ iná àlẹ́ ìmọ̀ ọ̀dàmà nígbà tá a kọ kúlẹ̀ ànábì wa Sulaiman lórí pé kò ti kú. máa dàgbà wọn ara àwọn òsì ní òsì ìjọba tó tọ́ ka àwọn àjẹm tó ti kú ànábì Sulaiman. ìlà dáa àyàfi kòkòrò lẹ́kàn tá a lè fi níbi jẹjẹrẹ àti tá a lè fi níbi kan kásọ bẹ́ẹ̀ torí wọn nàbí yóò láyé Sulaiman àlè ìgbàdà nígbà tó náà wọn bá ìlẹ̀kẹ̀ ọlá kọ ikú a sì mọ̀ kọ́lọ́ wọn bá ilé kíọ́lá ti ti àwọn àlùjáde rọ̀ tí wọ́n ti tẹ lọ ní àwọn iṣẹ́ pété iṣẹ́ kékeré tọ́lọ́ wọn bá ilé kíọ́lá sọ pé ẹni yóò tọ́ bá kúrò nínú wọn gan ìyàtọ̀ lágbára láti jẹ. anabi sulaiman alayhi salam ọlọ́wọ́ ti tàbá ti táwọn àlùjáde ti tẹ lọ ọwọ́ àwọn ọ̀pá rẹ̀ ọwọ́ àpapà tilẹ̀ ọwọ́ àrọ̀bọ̀ kó sórí ọ̀pá yẹn bó ṣe rọ̀bọ̀ fún yẹn sulaiman ti kú ṣùgbọ́n lajú rẹ̀ báyìí tó ti dìbò àwọn ìjẹ̀nu ẹ̀mọ̀ tọ́ka bá ń bẹ tó tíyẹn ti jẹ́ ọmọ ọmọ tẹ́ ọ̀gá rẹ̀ bẹ tó kíkẹ́ wọn ti yáyáyá ni a wọ́n tó a ah, èèwọ̀ ọ̀gá ni a ah, ọ̀gá ló mọ̀ tó ní ìwò wáyé jáde wọn tẹ wọn ti lára pé wọn ti dé wàhálà Suleman àmọ́ wọ́n ń wo Suleman bí ẹni tó dúró sí ń wọ àwọn pẹ̀lú ti àwọn. Fàlámà wọ́n rọ̀ nígbà tí ikán tàbí kòkòrò lẹ̀ tọ́jú ẹja lè pè jẹjẹrẹ tó mu ọ̀pá ẹ̀wùgbà tí èkó wù tẹ̀ ń pèsè sọ̀rọ̀ ọjọ́ kan yìí sọ̀rọ̀ ọ̀tẹ̀ kan o kò lè mọ́jọ ọ̀rọ̀ oṣù kan kó dẹ̀ ò lè mọ́jọ oṣù méjì ò lè mọ́jọ oṣù mẹ́ta. ìgbà tó mú ti mú ọ̀pá tẹ̀pẹ́ ó kò fẹ́lẹ́ ọ̀pá kan báyìí falama ọ̀rọ̀ nígbà tí sílẹ̀ mọ̀ gbó bẹ̀ ẹgbẹ́ ńgbà pọ̀ pàtó kan kí ló kù tẹ̀ síbẹ̀ lórí ọ̀pọ̀ òṣù yóò ṣubú ìbá bàbá lẹ̀ bá wọn ní sí ọ̀sán bá já ọ̀run ó okùn tí wọ́n fi so ọfà òní wọ́n pè ní ọ̀sán ọ̀pẹ ẹgbà bíi pankẹ́rẹ́ tí wọ́n ká yìí òní wọ́n pè ní ọ̀run níjọ́ tí okùn yẹn lè ṣe yá báyìí níṣẹ́ ni ọ̀run yóò ṣe kí ni yọ náà torí ẹ torí kíkà ní tó ti gbé ó lè tẹ̀ ó sì lè yàn ọ̀run ó ṣe kí ni o yóò di ọ̀pá yìí. Sulaiman alayhi salatu wa salam nígbà tí jíjá kílógún tí Sulaiman ti kó ṣubú ni ọlọ́dún falama ọ̀rọ̀ nígbà tí Sulaiman wù lé sábà yà á láti rí sí ọwọ́ àwọn àtàwọn àlùjáde pé ah! nǹkan ti wá o aláwòkánu ya ìdààmú nàlẹ́wà yìí á táwọn bá máa kọ̀rọ̀ ní táwọn máa kó Sulaiman ti kú láti rí ìlú táwọn rògbòdó yíwọ àwọn ojú táwọn táwọn bá máa kó ti kú ni táwọn bá máa fọ̀rọ̀ tó pamọ́ ni. máa lábìlú gíga dáàbí wúni. àwọn òní pẹ́nu yà àwọn òní pẹ́nu yà yẹn bẹ̀rẹ̀ èèwọ̀ ayé ẹ̀wọ̀ yẹn lé tàbí kọ́ fáláyé ẹ̀wọ̀ yẹ ọ̀nà tá a ti là a ti gbé gbogbo kan yìí fún asòtìkú láti jọ àjẹjọ ọlọ́run òun ni ọba tó dá yìí máa fọ̀rọ̀ fẹ́ẹ́dà kàtọ́mọ̀ àfẹnitọ́lọ́ ń bá fi hàn nínú àwọn òjíṣẹ́ gẹ́gẹ́ bọ́lá sọ pé ìlà amánirọ́tàbọ̀ mẹ́rọ̀ rúwọ́l àfẹnitọ́lọ́ ń bá yọ nínú àwọn òjíṣẹ́ tó fi tó fi tọ́ba fẹ́ fi hàn nínú kọ̀rọ̀ tó kù káàkà sí torí àwọn àlùfọ́mà rẹ̀ lọ́ọ̀fẹ́ òjíṣẹ́ kan fúnra ara rẹ̀ fa ìnáwó yasúkú mi bẹ́ẹ̀ ni yàrá ìlú wa mi nìkan ló fi yín wọ́n kọjá ọlọ́wọ́n bá ìlú ti ọlọ́gbà wá sí ìtọ́nà fẹ́ kọ́ mọ̀ náà ni ọmọ kò ní mọ̀ táyọ̀ tọ́nà ọba ìdíkìlá fẹ́ kọ́ mọ̀. kátó wá pé àwọn èèyàn yòókù jẹ́ fún tó yẹ pé kò sí kankan lẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀sẹ̀ wá mú àtọ́fà nínú wa rí tẹ́ńbẹ̀. ọkà àtọ́fà ọkà ọkà ọkà ọkà ọkà ọkà ọyá ní mú kan. bàbá mú ọmọ kan bàbá bẹ̀rẹ̀ sí ní gbé ní èjì èjì èjì èjì owó tó kù lákọ̀ọ́kọ́ sílẹ̀ mú mi. subhanallah ìyẹn lọ wá fẹ́ gbàgbé kọ́mọ kankan àbá fi ìfẹsẹ̀rẹ̀ àwọn tó wọ́n fi ìfẹsẹ̀rẹ̀ káàkiri wọ́n á dàgbà fẹ́ fún wa tó ní ìfẹ́ nínú ọkàn ìlà kí ni ìfẹ́ fẹ́ sọ fún àánú ní ìṣẹ̀lẹ̀ náà ìgbẹ́ ilé sọ kankan ẹlòmíì wọn kàn lè dúdú kọ fọ tọkì ní ìkànnì ọba ti fọ nọ́mbà tó ọba fọ tọba yẹ wà lọ kàkílà yẹn àwọn ànábì Ọlọ́run fẹsẹ àkà wọn ní àwọn ní kẹ ṣọ́ra wọn ní kẹ ẹ tọ́ra mọ́ kìnnìkìnnì kan yọ̀ọ̀tàn máa kà ọ̀tàn lọ́ńdà kò sànù fún wa kò sẹ́nìkan tó mọ̀ la ẹbí ẹ̀kọ́ ni gbogbo wa máa ń wí tá a mọ̀ la kó ní àwọn bàbá wa sọ ewúrẹ́ bẹ́ẹ̀ tá a mọ̀ la tá a mọ̀ la tá mọ̀ la sẹ́ni tó mọ̀ la kátó wa pé yẹn wà dúró lódìdí ọdún kan yóò lóun fẹ́ tọ́tọ́ sí ti ọ̀sẹ̀ rẹ̀ lọ́dún kan tá a máa wa lọ ọba àmà lọ dọ́nà bọ́ra wa lọ́rùn àmà tètè múra wa lẹ̀ kí nǹkan báyìí lọ́tẹ̀lẹ̀ lọ́dún gbogbo ẹni bá tún ọtọ bẹ́ẹ̀ tó ti kéde kí ní kàtó nǹkan àbúkọ ọ̀tẹ̀lẹ̀ orí ara wọn ní ọ̀tẹ̀lẹ̀ sí pẹ̀lú òkú ọlọ torí èyí máa ń sáré èèyàn péré torí àtijẹ torí àtijẹ ẹ máa lọ tètè mú níwájú ọba lákànjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọmọ Ísírẹ́lì tí wọn jẹ àwọn Yẹhudi ọlọ́ni àwàlà ya'lamuna anna Allaha ya'lamu ma yusirruna wa ma yu'linun tí wọn ò máa lé lámà dájúdájú kọ́lọ̀ ọmọ gbogbo tẹ̀dá sí ní pamọ́. ó sì máa gbogbo tẹ̀dá sí ní kàkà alẹ́ àti gbangba ẹ̀dá àti kọ̀ọ̀rọ̀ tẹ̀dá sí gbogbo ẹ̀ gbangba níwájú ọlọ́wọ́n ọba ìrìnàjò la kò sí kankan tọpamọ́ ọlọ́wọ́n ọba ìrìnàjò la kò sí kí ló ní tọ́lọ́ ọba ìlú ìjọba fi tẹ̀lé wọn nítorí pé wọ́n ti gbéra wọn sípò aláìmọ̀ wọ́n mọ̀ nípa nẹ́bí òjijì ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àyè ọlọ́ wọn ti di aláìmọ̀ wọn àfi tàkù tó wọ́n ti fi di aláìmọ̀ yẹn lọ́lọ́kùn jábọ̀ látàn nílò ẹ̀sẹ̀ látàyè ní ìṣe ìbò látàyè lọ lẹ́yìn ìgbà tẹ̀sí wọn tẹ́ wọn ti di aláìmọ̀ àti wọ́n ti ń sọ wọ́n ti ń sọ láàrin ara wọn lẹ́yìn àtìkí ní àtìkèjì wo lọ́nà ọ̀sán bẹ́ẹ̀ èyí wọ́n sọ lẹ́yìn àwọn ìgbàgbọ́ òdodo ọ̀pọ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá tó da wọn mà ó sì gbọ́ ó sì rí àwọn náà ti gbọdọ̀ sọ́ra títí àwọn onáfẹ́ tó nìyẹn àwọn onáfẹ́ kọ́wọ́n títí wọn nìyẹn jẹ́ pé ìròyìn rúnà ìlàpàmọ́ yòókù nínú ọ̀rọ̀ ìtọ́ ya pàdé tí wọ́n pamọ́ ni wọ́n mọ̀ tàbí hàn. ayé yòtò ìró náà kì í lé àmà wọ́n lọ́ yìí wọ́n sàmì ẹ̀dá ìdáadáa fáwọn èèyàn wọ́n yóò wọ́n ìmú náà lè kó fúrọ̀ wọ́n ṣáà wọ́n ti pa aburú mọ́ sínú àti ìgbàgbọ́. ìtọ́ ìjọba máa pè ní ẹni tó tutù tọ́ fún kọ́mpútà tó ti bí ní o ọwọ́ àbí dúdú òfìsì mọ̀ náà ti fi dé nìyẹn sáńpé ní mọ̀nàfíìsì àwọn olójú méjì àwọn yẹn àwọn ní ibùdó sí wọn lálẹ́ fìyàmọ̀ fún pọ̀ nínú ìṣàkóso náà ti máa ti láti ayọ̀ bàtí yàmà lálẹ́ wọ́n ti sẹ́yìn láti dára àbúlá láti dára àbúlá ẹni tẹ́tí ibùdó sí rẹ̀ láti fìyàmọ̀ lọ́dọ̀ ọlọ́dún burú jáì àwọn mọ̀nàfíìsì kò ní jẹ́ sàwọn ẹni kò ní jẹ́ sàwọn ẹni la ilaha ula wala ilaha ula níbi pé zamzam ọ̀rọ̀ wọn zamzam àgbẹ̀dẹ̀ lọ́wọ́ sílẹ̀ ńbẹ lọ́rọ̀ àní ọ̀la wọ lọ́dọ̀ àpá oníjà lọ́dọ̀ àwọn títà gbogbo wa ń jẹ́ wa. wọ́n ní ọjọ́ òjò wọ́n ní ọkà yọ ọkà wọ́n tún pa láàrú òtúnwò ọ̀rọ̀ tó dákẹ́ ìwọ ń jẹ́ nu gbogbo ẹ̀. nọ̀bá àkọ́kọ́ yìí pé àwọn aláìgbàgbọ́ ibẹ̀ tí wọ́n ti jẹ́ bẹ̀ àwọn aláìgbàgbọ́ olórúkọ tẹ̀ máa ń pọ̀ nínú ìlú ọ̀gá tẹ́lẹ̀ àwọn ẹ̀ máa ń pè ọ́ lórúkọ gangan kárìkárì àwọn onígbàgbọ́ abilẹ̀ máa ń pè àwọn aláìgbàgbọ́ àwọn náà ní àti ìgbàgbọ́ sí ìmọ̀lẹ́ ìdí ọlọ́run ọkọ̀ lẹ́ẹ̀ka sí ní. nígbà táwọn èdè ṣe ìmọ̀lẹ̀ mùnàbíbí náà níbi máa ń ṣe ìmọ̀lẹ̀ yóò sọ máa ṣe àìgbàgbọ́. ìní ah, la wa ọ̀nà múnula ooo mùsùlùmí tiwájú. ìjà sọ̀ra gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ gbogbo ní gbogbo ah, gbogbo lẹ́nu gbogbo ọdún tó bá ti bá ní láyé lọ́dún àǹfààní òbúrúkú tẹ̀sẹ̀ kápá wọn ti tẹ̀. Bí a ti ṣe pé mo borí kẹrẹ gbọ́ ọ̀gá fún wọn lówó. Ebi mi náà tọrọ orí níbẹ̀ yìí. Ẹ̀jẹ̀ àtọ̀rà o. Ẹ̀jẹ̀ àtọ̀rà. Ọlọ́ àti tọ́ba jẹ́ pé máa ti gbé orúkọ lórí. Bàbá mi gbó tẹ̀sẹ̀. Káàkiri òjì káàkiri òjì lè rí nínú nínú olùkí wa tàbí ẹ̀wà yìí. Wọ́n ò lè rí. Ọlọ́ àti yóò ti dájú pé láwà ní láàmú ọ̀gbẹ́ fún ọba àti torí tẹ bá gbogbo ẹni tí ọtẹ ìwúra tó gbé awọwọ tí tó ní kó káàkiri tẹ bá gbé olùgbé káàkiri kan lórúkọ tó náà lójú ẹlẹ́rì kan lórúkọ tó náà olùgbé sáàdù lórúkọ sáàdù lórúkọ àwọ ká ìfànàwọ ẹ lọ gbogbo àwọn tó ń tẹ̀lé ewu yẹn àwọn èso tó ń tẹ̀lé ewu orí kò sí ewu kò sí díndín ewu tí nǹkan bẹ díndín ewu eléegun la rí lọ́ba dàbí rẹ̀ gbé mú wákàrí oró dà kò sí ní jóró fílàmà olóró la wà tóró bá mi ẹgbẹ́ síta káwọ́ lọ́ba dàbí rẹ̀ kankan bẹ̀ sí jóró tó dà tí o ti pèsè kò sí àwọn yẹn kò sí ó ní rẹ̀ lámà torí ẹ̀jẹ̀ àmọ́ sáà ń ṣe lọ́pọ̀lọpọ̀ lẹ́bí ọ̀pọ̀lọpọ̀ kan lọ gbogbo nǹkan tó bá ti dé ẹ̀wù tá a bá wọ àwọn eléwu yẹn mélòó lọmọ ọ̀jẹ̀ wọn mélòó lọ́jẹ̀ kò sí nínú téèyàn ti máa láyé lójú wọn lóbi báyìí lọ́nà fún láǹfààní yẹn láǹfààní àwọn ènìyàn ẹgbẹ́ ẹ̀kọ́ mùsùlùmí ló bí mọ́jú kò tẹ́sí táwọn èyí kó súnmọ́ ju ojú ìsìlámù náà ẹ̀ẹ́dẹ́gbẹ́jọ́ kan sí aláwọ̀ fún ìgbìmọ̀ tí ó fẹ́ wá pé oníṣọ́ọ̀tì kan wá sọ aláǹfà náà ló gbèdà lẹ́yìn wọn gbé wa. yẹtùwà ló òní fífọ̀ osùnmọ́ náà gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ ìwà wo bá ti ṣe bí ẹni kọ́lọ́ wọn mọ ọ̀rọ̀ wa ti gbàgbà wa tọ́wọ́ bá pa tẹ́tẹ́ pa àwọn wà wọnú ilé ipá lọ wọ́n wọnú ilé òrò lọ́dún. Ah, sọ́ra sọ́ra já máa tà sí ìgbà ilẹ̀ lómi lọ sáwó rẹ̀ ìgbà ilẹ̀ lómi òpè yẹn ológun ní àwọn àsìkò yẹn ẹ̀jẹ̀ kápáde à olú ọmọ ẹni ọwọ́ ìjọ tí wọ́n bá fọ báyìí olú ọwọ́ yẹn náà ò ní jẹ́ tiẹ̀ àmọ́ àwọn ẹ̀ka ti kíni ká máa tà sí ìwà nípa pẹ̀já kọ́ra fún ìwà ìwà mùnádìrí ẹ̀dá wọn jà kọ́ra fún nípa kò ní fi ẹni rẹ̀ lọ síbi nǹkan tó dùn mùnà lọ lẹ́nu tó bá jẹ́ pé mùnádìrí máa ń bélé tó jẹ́ nípa kùtù bí yẹn kò bẹ̀rẹ̀ ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ àpapọ̀ àjùlọ àti nípa kùlẹ̀ àti kọ́ọ̀dì ètò oníṣe pẹ̀lú àti sọ̀rọ̀ táwọn sàfihàn Islam mọ́tẹ́kẹ́ ti ń ní onáná ìpolówó àti ẹ̀ka ìjà ilé pọ̀ àwọn mọ̀nàfíkì ni wọ́n ti ba nǹkan jẹ́ púpọ̀ jù àwọn ni wọ́n máa lọ láàrin àwọn yẹn ní ẹ̀ẹ́dọ́n tí wọ́n sọ̀rọ̀ tẹ wàá pàpẹ ìmọ̀ báyìí bàbá ẹ yẹ lè fáyà wọn ni fáyà tó fáyà nípa inú mi bàjẹ́ pé bàbá lè jẹ́ fún wa tẹ̀ ẹ̀ lẹ́ tẹ̀ ẹ̀ yíra padà tọ́ba jẹ́ báwa lọ́mọ yín bàbá jẹ́ fún mi ká fara ya ẹtú tó tó kékeré kò ní bá àwọn afáàní òkè fúlà bẹ̀rẹ̀ fún ona lẹ sọ ní masiri láàárọ̀ ọ̀sán ẹbí ona ni dábàá ẹ máa jẹ àwọn táǹtì o gbogbo dáǹtì sí kàkà tó pamọ́ sọ́lọ́ ọ̀pá ìrìkì ọ̀la tọ́ba ti dájú pé ọ̀pá mọ́ sọ́lọ́ ẹ̀dá kan ẹ̀dá mójútó gbangba wa àti kọ̀rọ̀ wa ẹ má jẹ́ kí kọ̀rọ̀ wa máa yàtọ̀ sí gbangba wa orí kìíní kejì ọlọ́wọ́n ọba ìrìkì ọ̀la máa wọn ni àtàkọ́ kéè ìdòbòrí tọ́ba yí ọba rí ewu o. Ah nígbà tá a bá ti wá mi léyìn yóò bí ẹ̀sìn rere ìwà rere ìṣe rere tọ́nà ọba ìlẹ́kẹ̀ láti fún ọmọ wa lórí ìṣayé náà òun náà ní pé yóò bí mo rọ́kọ̀ bá wà ìmọ̀ sọ ọ́ ní gbogbo kàtà ni nígbà tá a mọ̀ kọ́ mọ̀ kọ́rọ́ wa ó sì mọ̀ gbàgbà wa yóò dìbò ní jẹ́pẹ́ gbogbo sẹ́ta bá fẹ́ mọ̀ sí báyìí a mọ̀ sọ ọlọ́run wa nígbà olóhùn òun náà ti bẹ ti bẹ nù hadithi dùdú nù tí a ń pè ní àti ìgbà àti àgùdà lọ́ha kà á nà kẹtẹrọ wà ní nà dẹ́kù tàrọ wà ní nà ń yọrọ má ń lọ́n bẹ ní kókò yìí ti báyìí. Turẹ̀ ti lọ́n bẹ ní kókò yọ lọ́n yóò pa bẹ́ẹ̀ sọ láti rẹ̀ yóò pa bẹ́ẹ̀ gbogbo ìbàdà ti rẹ̀ bí a ọ̀pá tí mo ṣe fún mi bí epo mo wọ́ lọ́wọ́ bá yọ bò nínú dáadáa. Òyìnbá àti màjìkì ọ̀yà dábàjá lọ sàlùwàlá mọ̀ sọ̀rọ̀ láti fi wò tí ọba ti yọ̀bọ̀ yọ̀bọ̀ gbogbo ọmọ yìí ti mójútó tó ló ń padà balẹ̀ sí ìdíjú bàbá rẹ̀ tí bá máa ń tẹ́lá pa ìyá kákẹ́lẹ́ ìdílé rú tó ní. táwọn náà bá wá tá a bá ti lọ sí ẹgbẹ́ àǹdí ọlọ́wọ́ ìjọ ti wọ́pọ̀ yẹn lórí téèyàn bá fẹ́ lọ bí abúlé báyìí nínú gbọdọ̀ wá forí kalẹ̀ fọlọ́ tó lọ́ máa gbé nínú máa forí kalẹ̀ fún kàmí ìmọ̀lẹ́jọ́ àìsí mùrọ̀ kọ́ báyìí àìsè tí wọn bá rí ọlọ́run ọlọ́run yọ ọlọ́run yọ alẹ́ fi yà ọ́ ká ní ìnàta kóòó ọba tó rí onígbà tó dìde sí nàfìlà lóru wọ́n ta kọ́ ń lu bẹ́ẹ̀ kẹ́mí sáàjì ní nígbà tó kù ní kàlẹ́ wọ́n lọ. ìnáwó àtàní ìrọ̀lẹ́ ayé ọba yẹn ọba tó ní màlúù ìkú tó ṣe ọba tó gbọ́ gbogbo ṣe pé ní gbogbo gbàdá rẹ̀ ká máa sọ ọlọ́run bá lórí gbogbo àwọn ẹ̀sìn wọn tó kápá ilé ìwà nípa pọ̀ dá òwúlò sì ní sún ẹ̀dá lọ síbi oríire ibi àbúrò ló sún ẹ̀dá lọ. ayá ti mi níka ẹ̀ sáà ní ti àkà yìí àwọn àǹfààní bẹ́nu rẹ o. àǹfààní àkọ́kọ́ òun náà ní kọ́nà ọba ìrètí ọlásàlà yìí kí n bẹ lára àwọn Yahudi àwọn ọ̀nà àpèjì gbogbo lọ́wọ́ pé wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdòdó wọ́n fà hàn wọ́n wọn tún máa challenge ara wọn mọ fún àwọn nípa ìdíje àti kí ló dé ẹ bá wọn bá wọlé lọ sọ. nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ńtẹ̀ ó náà ní pé anàmí sàjáyà lè wọlé wọn bàbá ní ìdí àlùbádẹ nínú àdámọ́ ìdètè ìwà tó ti lẹ́gbọ́ tó ti lẹ̀ mọ́ wọn lára tó lẹ̀ máa yẹ̀wò ní lára ní mọ́ wọn ti jà. ìwà tí ìyàwó ní bá sọ̀rọ̀ má kọ̀ kabalẹ̀ o má fi ọ̀ kabalẹ̀ rárá ìpìlẹ̀ wọn ní jàmbá àlùkáyé wò anabi kọ àtàwọn wọn jàmbá rẹ ọlọmọ àdúrà rẹ. torí ẹ nínú òun tẹ̀lé yìí wọn nìyẹn àdámẹ́jì ara wọn àtòmíra jàmbá rẹ gbọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ pé. وإذا لقوا الذين آمنوا سبق يقول فقولوا قالوا آمنا ولا نبقوا وإذا خلا بعضهم إلى بعض سياقك وقد قد جود أفاكه قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم وما صبيه تبان المقول بالفرق سنويه pẹ̀lú pàtẹ́yìn náà ti sinimá kó wọn ti tẹ̀lé o nítorí pé ìdẹ́ǹtẹ̀ ìgbẹ̀yìn lágbára wọn padà takò yí pẹ̀lú ẹ̀kọ́ bá dọ̀dọ̀ lọ́wọ́ ní yóò fèsì àfàlà táwọn kiri òun ẹ̀sìn náà láyé. lẹ́yìn àhàgà náà mìíràn ìbádìrí bìrìmù bìrì ìrìnàjò lélẹ́ ìdíje jàǹbá tí wọ́n ti fáwọn olùgbàgbọ́ òdo ìjọba jàǹbá àwọn olùgbàgbọ́ òdo ni anígbàgbọ́ tí wọ́n wí ṣùgbọ́n tó ti yẹ pé mo nígbàgbọ́ yìí. nínú àwọn àǹfààní tá a rí kọ́ nínú ááyà méjèèjì ẹlẹ́ẹ̀kẹta ó náà pé apá kan wọn apá kan yẹ̀wò yọ ọmọ bu apá lórí sísàlàyé òwúrò fúnra ra wọn. ṣe àhá ẹ̀mí àwọn àtàtàkọ àwọn ènìyàn nínú àti ibi pé ẹ̀yin náà lè gbé anábì wòlòlò anábì wòlòlò. lẹ́yìn náà apá kan wọn tó wà máa búra wọn olùgbàgbọ́ máa tẹ́lẹ̀ sí ọ̀dọ̀ ara wọn nígbà tí wọ́n bá ní káwọn yẹn ń bá olùgbàgbọ́ òkú sọ̀rọ̀ kíni sèyí kíni sèyí wọn bù wọn bẹ pé wọn yìí dáa kọlá máa mú mi náà bá lè kọ ọdún àtò àdìgbò náà wọn yẹn wọn ti gbà wọn náà wọn nígbà wọn ti kúra wọn ni kó jẹ sí ìrọlọmọ bá wọn sọ fún mi apá wọn ni wọn ti máa kúra nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́tà ayálégbé oníbi anàlẹ̀ ìmá nínú ìfà tì yìí ìkọ́lé ní bí máa fàtà àpọ̀ ọmọ àrẹ ìgbọ̀ nínú tá a lè pè ní mọ̀ nínú tá a lè pè ní pé ìmọ̀lélẹ́ ìdìbò náà ni àlùfáà ti yẹ kọ́lọ́hún fi nǹkan hàn yẹn kó fi nǹkan máa yẹn sẹ́gbẹ́ wàhálà téèyàn téèyàn bá débi ti wàhálà kò ní ti wàhálà rárá rárá lé wàhálà tó ní wà rárá ìdààmú yóò ní pọ̀ tó téèyàn ní. ìlú kẹfẹ́ náà nínú wọn nítorí kọ́lọ́hún bá yẹ kí wọ́n pé àwọn yòówù nìyẹn sọ pé bí máa pẹ̀lú màtọ́lọ̀ tó fi mọ̀ yí pé Muhammadu sallallahu alaihi wasallam kò sí lẹ̀. kò sí wá sí èmi jù pé ànàlẹ́yìnmá fashion yọ̀ọ̀ta ọ̀gbọ́n kò bí kí alẹ́ ìgbà yìí ní àdúrà ìrọ̀lẹ́ olùwẹ̀ màá rí wọn yóò ní òbí ní ọ̀kan. ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá kò sí èmi jù nípa àmọ̀ yí pé nípa yá ní mà ẹ̀ńtọ́ bá bá wọ̀ gbogbo àwọn ìran ọmọ ìmọ̀ oríṣiríṣi ọlọ́run bá ìrètí ọlá àti màá láti fi hàn mọ́lẹ̀ nínú ọkàn rẹ̀. nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ayé àdéhùn ányàlè wọ́n fi àwọn ìta àjọ ọ̀mìnira ti káàkì yàtà àjà ní ìjà lọ níyà ọmọ lọ́sẹ̀ yá má wọ́n wà kó lọ́ba ìjọ gbèdé lọ́dọ̀ ọlọ́run kí ni tuma wọ́n wà kó wọ́n fi jà fẹ́ ká wọ́n takora wọn lọ́ba ìjọ lọ́dọ̀ ọlọ́run ìjọ lórí ń gbọ́dọ̀ wọn lọ́wọ́ lọ́sọ̀ pé àwọn ìyàwó nínú àtọ pé bí yóò ṣá dúró bí ẹ̀yin darọ bí wọn fún lè takò yìí wọn fi ti àlùkò àti takò lọ bẹ̀rẹ̀ dà wọ́n yọ ayé ìlú kọ́kọ́ lù kù tààlà nínú tó tún fún ọ̀rọ̀ ìlọ́wọ́ ọ̀rọ̀ náà nígbà wọn náà wọ́n fẹ́ẹ́ lọ́wọ́ sọ pé gbọ̀ngbà ní nàkùn ìyàwó máa ń ṣe yá ẹ̀yin darọ bí wọn tàbí mú lẹ́yìn náà ìjọba lọ́dọ̀ ọlọ́run bá tàbùtà ti mú ẹ wà kó dẹ́ mà ẹ sọjú ìjà pátápátá ọ̀dọ̀ ọlọ́wọ́ bá dé. nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ òun náà ní sábà olùyẹ̀wò rè ìwọ òmùgọ̀ níbẹ̀ lára òun tí wọ́n pọ̀. الذين يتخذون من صنيعهم سلاحا عليهم ètò ti pé ní sáà tí wọn fún ọ náà ló tún jẹ pé wọn mú ní àjàlé ara wọn iṣẹ́ tí wọ́n ṣe náà ni wọ́n ṣe tí wọ́n tún fi ń takora àwọn tó bí àkàtà ti kàn fún àwọn náà kó sọ̀rọ̀ pé àwọn ẹ̀nà ẹgbẹ́ ẹ̀kọ́ ni àwọn ni wọ́n sọ ṣùgbọ́n tí wọ́n sọ yìí òní ọ̀tọ̀ padà wá yọ padà wá jẹ́ nǹkan tí àwọn olùgbàgbọ́ òdodo ti ṣe àtàkùnlé wọn lórí tọ́kadà lórí àwọn àjẹ́ pé ọwọ́ àwọn ní àwọn ti dá àwọn ní àwọn ṣe kí ni o náà fi pa wọn. látara ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣe ní omugọ ní wọn ló jẹ́ pé gbogbo tẹ wọ́n wá dàbí wọn lórí afàlà tààtìló ní ìlàkà yìí. nínú rẹ̀ nítorí kọ́nù ayé àgbégbèjì àtàláwọ̀ ayẹlẹ̀ ákìlì wọ̀lẹ̀ kékwájì ẹ̀yẹ wà fún òye àtọ́gbọ́n. لأن قول أبو عبد يقول وضم أفلا تعقلون توبيخ لهم الشريك له على هذا الحال ولدت وحيه وأنه ينبغي للإنسان وتضمن أن يكون عاقلا وجميلا خيرا وتضمن أن يكون جميلا خيرا ما يخطو خطوة وقال يريد الرجل وقد عرف أين يضع قدمه أتكم بدو ولا يتكلم كتب الصلاة إلا ويدعو ما النتيجة من الكلام هو أتكم وغيرين يوجد الجواب ولا يفعل كتب الصلاة إلا ويدعو ما النتيجة من الفعل أتكم كبير يوجد الأرسل قال النبي صلى الله عليه وعلى آله وسلم ìfi ọlọ́sọ̀lọ́lá ìgbọ́lọ́sọ̀lọ́ àdéhùn ìdí mọ́mọ́ ìwọ̀kọ́ ìgbé jáde nínú ìtàbùn lè hájà so mọ́mọ́ ìwọ̀kọ́ ìgbé jáde àlẹ́ ìsọ̀lọ́lá àkọ́lá sọ pé má ń ká ní ìlú mi lè dá ìròyìn láàrin ẹni tó bá jẹ́ ní kí nígbà kan sọ́nà àtijọ́ ìgbà yìí ọ̀lẹ́ ẹ̀kọ́ ọ̀yọ̀ ọ̀sọ̀ dáadáa jáde lẹ́nu tí ọba ti ní kọ́ dáadáa àwọn ènìyàn olóńtọ̀ wọn fẹ́ sọ̀rọ̀ líle ní ẹ̀sọ́ o àmọ́ sọ àbúrò tó ọba ti nílé sọ lórí ìgbẹ́ni dáadé torí ní ẹ̀ka kún gbẹ́ni ọ̀dákẹ́ yọ là ṣùgbọ́n tó ọba gbẹ́ni ọ̀dákẹ́ ní nǹkan ọ̀sọ̀ ni wọ́n wúlò lórí o ní nǹkan ọ̀sọ̀ ni àbá parọ́ mọ́ olóòpá òsì kọ́ lọ́padà bá o kan àdúgbò wọn ni ọmọ kan pé ọmọ kan burú bẹ́ẹ̀ ọmọ tó jẹ fún ọ padà ọmọ tó jẹ fún ọ pa tọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn kọ́ sọ́kà àwọn yẹn náà ni láì ní dóná pẹ̀lú wọn pa ọ. àdúgbò sí ní tòótọ́ ègbè lè dé kékeré tí wàá làwọn ọmọ ẹni kàkà tó ti dẹ̀ kàkà láwọn kan wàá làwọn àtẹlẹ ládùúgbò wọn àrẹ ti àwọn ẹlẹ́kùn tí ìyá wọn náà àrẹ ti àwọn ẹlẹ́kùn ọyẹ kó ti pọmọ ẹyọ tó ti pọmọ yìí sì jẹ tó náà lẹ́nu lọ́dọ̀ àwọn ọlọ́pàá dáadáa kó sì mú olóṣèlú sára àwọn bàbá náà ti rọ àwọn bàbá náà ti àwọn tí wọn ní kó lórí. gẹ́gẹ́ bí ìdíje a àmọ́ ah, ya àṣegbàtà wọ lọ sí tẹsán àwọn èèyàn àdúgbò àwọn ni wọ́n wá síbi nǹkan kan ọ̀tá sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ wọ́n kà bọ́ta náà lọ́ba ní ẹni tó ní apá ntọgbọmọ náà nù ntọgbọmọ nù nígbà tó wọlé nínú ẹran rẹ sí. Upload file lẹ́yìn mímọ́ àyàn pé lẹ́yìn àkóyọ ọlọ́run nípìnlẹ̀ lẹ́yìn náà mímọ́ àyàn táwọn olóṣèlú dá sí after nine wọn transfer fifty wo five yẹn tẹ́lẹ̀ ọdún yìí dèbí wọn gbé kó lẹ another dèbí o dé báyìí o tún bá five yẹn tún bẹ́ẹ̀ ní fresh ọ̀rọ̀ yà ti yanjú ẹ̀ àti dèbà àti sáwó. ẹjẹ àmọ́ tá a máa sọ tọrọ bá lè gan ẹjẹ àti pẹ̀lẹ́ torí pé gbogbo atẹ́gùn ti bá ń fẹ́ bí atẹ́gùn àdùn yóò dà kẹjọ kan ká sọ ọ̀rọ̀ tó dáa ìjà máa sọ jáde bí táwọn ẹni ń lérò kọ́rọ̀ ọ̀hún lásọ̀ ọ̀rọ̀ tó dáa ẹja sọ ọ̀rọ̀ tó dáa yóò fi dáadáa tètè pé yóò lè bínú o wọn gbogbo bínú ẹ jẹ́ ká máa wo gbogbo tá sọ ìbínú wa jẹ́ máa gbogbo nǹkan tá a torí pé wọ́n máa sọ wọ́n ní ìbínú ọmọ pé olówó wọ lẹ́sẹ̀lẹ̀ kí lọ́dún tẹ́yìn fi bínú lásán náà tẹ́yìn fi ti bínú tán báyìí tó ti ṣe nǹkan bí òṣè ojú rẹ̀ ọjà wáyé ẹ̀rí pé ọmọ òpàpòpàpò bí ọ̀daràn kéde bí ọ̀daràn ni ọ̀daràn ni olóbìnrin ọmọ kọjá rẹ̀ lálùkù wọn fẹ́ gbà lọ́dà torí tí ìbínú ẹ̀ bá ti gbogbo tẹ́ ẹ̀ tó gbogbo ẹ̀ ní ọ̀daràn kódà sí mẹ́rin ìbínú máa ń pa ẹ̀ gbogbo dáadáa tó ṣe mú lè bàjẹ́. báwọn ọkùnrin tó ṣe pé ìbínú báyìí yóò ti pa dúkìá ìyàwó rẹ̀ jẹ́ gbóná ló ṣe fún o lójú ẹ̀ bá wálẹ̀ kan wọ́n máa sọ fún tàbí bẹ́ẹ̀ kọ́kọ́ máa wá báwo ló ti fẹ́ tó ṣe gbogbo ìyẹn padà ìbínú ọ̀dà ìbínú àti máa mú yẹn téyìn tẹ̀lé fún lórí téyìn ti pamọ́ tẹ̀lé èmi èmi lọ́wọ́ ti máa wọ́n tọ́ ẹ pé wọ ìwà bí wọ́pọ̀ ni tẹ́gbẹ́sẹ̀ ló wá sọ́dọ̀ ni tẹ́gbẹ́ asọ́ka bá ti ti alẹ́kíkà ló wá wọ́n sọ́dọ̀ ní kínní mo ṣe bá tàwọn sẹ́yìn ti tún bàjẹ́. ìdàgbọ́n jẹ́ àmọ́ a máa sọ. onínú gbogbo lápájá ni ẹgbẹ́lẹ̀ tó bá ti sọ òkúta lẹ́yìn ti ìjọba ti ṣe báyìí òkúta lọ́dọ̀ ọ̀tẹ̀ ni lọ́dọ̀ ọ̀tẹ̀ ló ti tàn ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tó bá jẹ́ kó sọ tá a bá ti ní sọ rere báyìí ìjẹun pẹ̀lú dákẹ́ torí pé àná tó kó sẹ́yìn náà wọ́n tó kó tó tà láàmà tó àfààní àná tó kó ká sọ̀rọ̀ náà kò sọ ni ṣùgbọ́n wọ́n tó kó tó tà láàmà tó kí ìjẹun pẹ̀lú dákẹ́ kọ́ wọ́n sọ̀rọ̀ nígbà mi báyìí àlàáfíà jọlá báyìí gánà tó kó tà tó bá fẹ́ sọ̀rọ̀ fọlá àtàkùn nìkìtà ọ̀rọ̀ mọ́jọ́ lọ́pọ̀ ọ̀rọ̀. ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn dàbẹ̀. sábà sọ̀sùn ọ̀rọ̀ la sábà fi sọ tó sábà ti sọ̀rọ̀ ọ̀tọ̀dà. àbá tuntun ni pé máa ń nàdí tó aláǹtó ó sì máa rọ̀ dáa wọ́n là kọ́ ní nàdí tó aláǹkálá rọ́rọ́. àfààní máa ń nàdí tó aláǹtó ó sì máa rọ̀ dáa ní ìkábàámọ̀ ní ìtìkábọ́nù lórí pé mo gbẹnu dákẹ́ rí wàlà kọ́ni nàbí rúdù mo ti kábàámọ̀ mo ti kábọ̀nù mo gé kábàámọ̀ jẹ kété pé mo ti bọ̀nù lásán kan mo tún gé jẹ àlàkàlà mi ni ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mo ti sọ láì lóye gbà lẹ́yìn tani kí n mọ sọ̀rọ̀ ìwé ìwò mọ wa sọ̀rọ̀ lórí láti mọ wò pé tí yá bá sọ̀rọ̀ báyìí ọjọ́ dáadáa kábàgbẹnu dákẹ́ báyìí ó sì torí pé lílà ní bẹ lórí kéèyàn gbẹmí dákẹ́ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tá à ń sọ pé kẹgbẹmí dákẹ́ kì í sáyè tá à ti fẹ́ sòdodo ọ̀rọ̀ láti gbẹmí dákẹ́ tàbí láyè tó ti kọrò ti wúlò látàwọn kí la fẹ́ sọ ìdá wa lálẹ́ pàápàá jùlọ ọjẹ gbogbo èèyàn tún yẹ tọjú olùmọláwùjọ olóńgbẹ máa dàgbà tó kàwé ìbínú onírìnkẹtàjọ tí kì í bá ti di tó tọ́ tó yẹ kí olùkọ́ ṣe kí ni o kò sì bínú pàápàá jùlọ nígbà tó bá fa ọgbà ọlọ́run láì níbi ọ̀làjà. torí pé ọkọ̀ irú ń ní olùpèpè òun náà ní wà ọkọ̀ irú làwa ń wà ní wa tẹ̀ǹtọ́ yàtọ̀ sí olùmọ̀ ọkọ̀ ẹrù ní wà tẹ̀mọ̀ pẹ́lú àti lórí ara wọn bó ṣe wùyàn lè ló tètè ó bá lóde yóò tún yọ pákó ta tí bá ti fi ìlú ọgbọ́n tó kó wà sẹ́wọ̀n náà ẹrù ní sọ̀rọ̀ ṣùgbọ́n jàmá tọ́ba tọ́ba mọ sẹ́wọ̀n ní tọ́ba ní mẹ́rin mẹ́rin wá kí ló dé ìwúrẹ́ lẹ́gbẹ́ kó mẹ́ta ló àtọ̀ akájọ sínú kínní sẹ́gbà yìí báyìí sẹ́gbà ẹ̀fọ́ ẹja tọ́kalẹ̀ ló wá tó mọ́jọ tí ọba táwa ẹ̀ níjẹ tí ọba àbí kí làwọn yóò fi kí ni ó ti kó lẹ̀ sí náà wàá tún lọ lọ́nà wá wá wá wá wá ìdúgbé o àkájọ o sígbà tá a dé kò dé tá a ṣe gbogbo tá a fẹ́ ṣe o yọ ò lẹ́yìn dáṣọ téèyàn rí ilẹ̀ tó wọ́ tọ́ba tó yọ dùn kọ́ ọmọ yẹn yọ sọ ntẹ́ fi jẹun ntẹ́ fi jẹun ẹ̀ mi tó dé ẹ́ ẹ̀wù bá tọ́ba pé òtàn wọ́n ti sanwó ní garanti tọ́wọ́ ajá ní epo lójú ọ̀nà tó wá jáde pé ọ̀pọ̀ lé gáràjì àdọ́gba yáyọ. gbogbo ní tẹ̀sí mọ̀ ẹ́ ẹ́ yóò mọ̀ ẹ́ tẹ́ ẹ̀ mọ̀ fẹ́ lò rẹ̀. ẹ wo bẹ́ẹ̀ tó ti fẹ́ẹ́ rí pọ̀ ẹ̀ sọ fún ẹ máa ti lé wa. ẹ ọlọ́run lòlùsọ kọ́lọ́n bá sọ àmọ́ kọ́lọ́n lòlùsọ bẹ́ẹ̀ náà ti sọ fún táì. ó jẹ́ pé ẹni tí wàá pèrò alẹ́ ọ̀rọ̀ ẹ̀ àti mọ̀ fáwọn sáà ń bẹ lọ́nà níṣẹ́ ni wọ́n fẹ́ kọ́ ọmọ òṣìṣẹ́ ṣùgbọ́n wọ́n kọ́ ọmọ kó o lè lè yọba ti ẹni ti rí bíi máìlì mẹ́ta kan láti kà wọ́n hundred naira wọ́n tún ti tọ́ ọ tún ó tún kà wọ́n hundred naira tí ṣáì bàbá wò pé ha ah, ah, ah, wọ́n ní fún ọ lówó ọ̀gá dẹ́rẹ́bà yìí ní ẹ̀ fún ọ lówó ẹ̀ sá ti mọ̀ pé ẹ̀ ti mọ̀ pé fún ẹ̀yìn náà ti mọ̀ pé pàdé á sọ báwa náà ní pátẹ́jà o àpátẹ́jà sì náà ẹni tí bá ń tòkè sínú ẹ̀sìn ọlọ́run ọkọ̀ èrò ní wà ní sọ́kọ̀ ẹ̀rù ọ̀rọ̀ rẹ̀ ti pẹ̀lẹ́ ó sì gbọ́dọ̀ máa ti yé man of people sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run tí ọba tí wọ́n á ti àníwọ̀ tẹ̀lé. sẹ́mọ̀ pé nínú àìmọ̀ ti pẹ̀lẹ́ àwọn èèyàn téèyàn ti ń di olúmọ̀ nínú àwùjọ oníkékè yẹn mọ̀mọ́ mọ̀ yìí pé tá a bá wà nínú mọ́sílù báyìí orí ti di èrò lọ́wọ́ àtẹ̀lẹ́ táwọn ìṣẹ̀lẹ̀ kan bá ń ṣẹlẹ̀ lásìkò kan orí ti di ti àwọn èèyàn ni wọ́n wà bẹ́ẹ̀ ẹ wò sásìkò sí yorùbá dùn olùmọ̀gbọ́dọ̀ jẹ́ kí agbárí òun pé dáadáa kọ́ máa ti nígbà tí ó ti àyè kàféyìn masjid saya hati mau kau masalah itu juga puja jalan saya karena kita mau cuma si bawa kami ini tapi film mulu makan tọba fi lọ tẹnumọ́ ẹgbẹ́ kan ti tẹnumọ́ kìíní kan ọmọ ìfi tọba jẹ pẹgbẹ márùn ní ini ní orílẹ̀-èdè rẹ̀ àwọn ẹgbẹ́ márùn náà ni wọn wà masjid tọ́ba sọ̀rọ̀ òṣèlú ọ̀sán jẹ́nẹ́rà ni ògàlùkù ni ọmọ fún tiẹ̀ àwọn pé kìnnìkan lọ́dà ẹnìkan lọ́dà wọ́n bá wọn dáwọ́ ẹ̀wọ̀ bá wọn dáwọ́ ẹ̀wọ̀ lẹ́nu kan bó ti ti ń lọ nìyẹn bọ́tà ti wá lólóhùn sí láwọn tó ń kan tó di awọ ọmọ wọn nà dí. àwọn àwọn abakiri àrí àgbà àwọn agbọ́rọ̀ ìsọ̀rí program. tẹ̀ ní àwọn afa tẹ̀ ní àwọn ẹni ọlọ́ọ̀ àwọn ẹni wa pè padà àwọn ọ̀nà àwọn ẹni ọlọ́ọ̀ politician bí àwọn làwọn náà. níjọ́ òde ti táwọn abáyé tá a nà yín tá a nà yín politician bá a ti máa ń tẹnu ọjọ́ táwọn náà bá ń wọ́n wà náà wà náà kò sí kankan bá a ti máa ń tẹnu yẹn ìdí àwọn nìyẹn táwọn nígbà táwọn rí pé campaign àbí ẹni tó ẹni lè fi pé wọ́n fẹ́ kókó tàbá wọn àwọn bá wọn wí náà tó àwọn bá wọn wí ni politician lè ń tọ́ wá síta lánàá kì í ṣe àbá kì í ṣe wá sí ní ṣe o kàmpéènì ṣe kí ni o kàmpéènì olùmọ̀gbọ́dọ̀ jẹ́ kágbáyé wọn pé mánu pínkù lè bọ́ọ̀ bẹ́ẹ̀ ti dé kó báyìí tó wọn náà lọ́la fẹ́ náà ló kó báyìí tí ọba ní kí ẹnìkan ní kó débẹ̀ tí ọba débẹ̀ kọ́ bóòlù tí wàá fẹ́ kí ni títí tí wàá fẹ́ jẹ́ lọ́la ìwà tó ojú olùmọ̀ àwọn yẹn gbọ́dọ̀ máa ti yàn gbogbo títí táwọn yẹn máa ti yàn wọn gbọ́dọ̀ ti wọlé rẹ̀ ṣe ìwọ ní kí tí ọ̀yà tó ti wọn tíyàn bí lọ sí pẹ̀lẹ́ ni ó kò sínú pamọ́ ẹ̀ àbí ọlọ́run wà lẹ́yìn ọlọ́run dàpọ̀ kó sí àánú rẹ̀ tọ́pọ̀ kó sí lẹ́yìn àtẹ̀kọ̀ kan wa. sálọ ọmọ yìí pé ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ ó bu ẹyìn fún òye àtọ̀gbọ́n àti làákàyè torí ẹ̀ làbá fẹ́ sọ̀rọ̀ ìyàsọ̀ dáadáa káwọ yìí sọ̀rọ̀ tá a sọ ká tó sọ kí lọ́ọ́ fẹ́ bí jáde ìtẹ́ tá a fẹ́ tẹ́ tá a bá ṣe ní òbí jáde ìwà tá a fẹ́ wù tá a bá kú tán èyí tó lè gbẹ̀yìn rẹ̀ ọ̀rọ̀ wa tá a sọ ń kọ́ ìdàpọ̀ bákan náà nínú ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ayé àdìyẹ àná kókòrò ìyàwó ìbí rọ̀sọ́lì Muhammad sallallahu alayhi wa sallam àná ẹ̀mí àìgbàgbọ́ tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó ní tí ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa tí wọ́n ti gbà nẹ́bí kọ́ èyí ta ìmọ̀ ló mú ọtí o wọ́n ní mọ̀ pẹ̀lú ẹ̀ torí wípé gbogbo àwọn tí àtúntí wá sí ájú ṣáájú lọ́lọ́run pàápàá jùlọ ẹtẹwọrọ pàápàá jùlọ ẹlẹnjì Ọlọ́run ti ròyìn anẹgbà fún sọsọlá lẹsùdì kanú àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé èkó lékè dáàbẹ ìlé ìyàlẹ yìí nàná àtúrò wọkọdẹ máa rọ máa kọ lánàá èyí ó náwó alẹkùtùbù ó ní lìkúlì nàbí yìí lìkúlì kìtàbí inna diyina na'atuhu ìròyìn ànábì na'atuhu ìròyìn ànábì ó ti wà nù gbogbo tíra táwọn ànábì ọlọ́run fi wá síwájú táfù wọn sọ pé táfù wọn máa bẹ̀rẹ̀ yẹn ànábì wo tún ní ẹ̀sìn lórúkọ rẹ̀ rárá gbogbo ẹ̀ ti wà. wọ́kọ̀dì máa rọ̀ máa kọ́ alánàbì yóò náà wálé kútúbú gbogbo táwọn ànábì yẹn sọ síwájú àti tíra àwọn ó ti gba wájú tó ti lọ tí wàá nílé méjì nípa pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láàrin pé inú ayé yìí àwọn gangan fúnra ara wọn fi hàn wípé àìgbàgbọ́ àwọn tí Muhammad sallallahu alaihi wasallam àdáìlì pẹ̀lú mà ni wọ́n nímọ̀ wọn kàgbà ni wọ́n nímọ̀ fànàbí olùkóló wọn tó ń sọ pé máa pàtà Allahu alaykum pẹ̀lú ìṣèpáyà tọ́lọ̀ ti fi mà yín pé ànábì ni òjíṣẹ́ tó fi jẹ́ pé hadith ti ń bẹnu Bukhari tó gùn hadith Abu Sufyan yẹn nípa bí rọ́kìlà ọba róòmù kò sí ránṣẹ́ pé tó ń béèrè títí àtẹ́bí sọ̀rọ̀ bá sẹ́lẹ̀ mọ̀ wọ̀ ọ sọ̀rọ̀ dédé pé a rọ́kìlà ni èmi náà ti mọ̀ yìí mo ti mọ̀ pé ànábì tí n bá mọ̀ pé ibi báyìí mo ti gbé dìde tí n bá ti mọ̀ àyètọ́ wà ó ní ọkọ̀ọ̀kọ̀ ní mo gbà pé ìjọba rẹ̀ ẹ̀sìn rẹ̀ ó jẹ́ yóò débi tí ẹ̀sẹ̀ ní méjèèjì wà tí n bá láǹfààní àti dọ́dọ̀ rẹ̀ ìbá ti pọ́n àyè ẹsẹ̀ rẹ̀ bá ṣe kí ni ìbá pọ́n láwọn ṣùgbọ́n ìrọ́kílẹ̀ ọgbà ìsìlámù ipò tọ́wọ́ àtàjẹ torí pé nígbẹ̀yìn gbẹ̀yìn ọ̀rọ̀ ọ padà kó àwọn èèyàn rẹ̀ kan àwọn èèyàn rẹ̀ kó wọn sínú ilé òsì gbogbo lẹ́kùn wọn bá a sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ gán sọ̀rọ̀ lórí pé tí ò yẹ kó gbà níbi ìbọn ìbọn ìbọn gbà wọ́n táwọn èèyàn rẹ̀ kún wọn kún lọ síbi ilẹ̀kùn báyìí wọ́n rí pé gbogbo ilẹ̀kùn ti wà ní títì nígbẹ̀yìn ọ̀rọ̀ tóun kéde pé a ah, òun sì lè gbàgbọ́ àwọn ìjọ rẹ̀ tàbí nígbà tó rí pé a ah, ṣe ti wọn ọ̀fẹ́ gbà tóun ṣe padà kiri tó lóun tó tún wọn ti tẹ̀lé. kò sẹ́ni kankan nu wọn tí ọmọ ìjó lòdò ojú ti tọ́ ìṣẹ́tọ́lọ̀ fúnra nípa Muhammad lọ́dọ̀ lọ́wọ́ àrẹ ìwà rẹ̀. àtàkùn ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ pé mo lágbára ní tiwa àròkè lọ́dọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ ní àwọn àtàkùn kan ní muhammadu abudu mini ibadi sẹ́mi pé tí ọba fásitì àmì nìyẹn òní abudu mini ibadi ẹrú kan ní ẹrú wa ló wá kọ lẹ́tà báyìí sí wa pé min muhammadu ìlà àbíní kisrọ ọkọ kó dárúkọ ara rẹ̀ kó dárúkọ tiwa ah sáláì màkàn ìwà fáwọn akọni lè báyìí ibi from náà ni máa bẹ̀rẹ̀ kó tó di báyìí tu àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí afẹ́ bá fẹ́ kọ́ lẹ́tà sọ pé tó lágbájá from lágbájá ni ètò ìpìlẹ̀ náà ni pé látọ̀tọ̀ lágbájá sí lágbájá ó wá tó ní káwọ̀ gba tóun tóun gbé wá gbọ́ ọ̀fà lẹ́tà nàbí yá ọlọ́run ti pa ọlá rẹ̀ yá àlẹ́ ìsọ̀lọ́lá ti sọ̀rọ̀ ọlọ́run kọ́ láyà ó dáa kó di pé gbogbo gbèsè rẹ tó ní kó gbé pàdé sọlọ kó di pé yọ ṣẹlẹ̀ àwọn tọlọ ọ̀nà tọ́ra tó fi lọ́dọ̀ àlejò àlejò sọ fún bí ẹni tọ́wọ́ arin yìí ọlọ́run ti pa ó ti kú ọmọ rẹ̀ náà lọ́lọ́run ti rí sábà subhanallah àwọn èèyàn mọ̀ nínú àti ìlànà ìwájú ìwájú pé àdéhùn Muhammad sallallahu alaihi wasallam àyè ìgbàgbọ́ táwọn yahudi ọgbàgbọ́ ni àyè àyè wọn ní mọ̀ dáadáa wọlé hàn án tọrọ mọkòtò balẹ̀ àlẹ́ yìí torí àwọn fi dẹni tọ́lọ̀ ń pèkì torí pé àwọn ní ma ṣùgbọ́n wọn ò lo ìmọ̀ wọn màtàlù ladina humilu tawrata kàmátàlì himari yahmilu màtàlù ladina humilu tawrata thumma lam yahmiluha kàmátàlì himari yahmilu asfara ìtàmátàlù liqawmi ladina kadzabu bi ayati llah ọlọ́ni àpẹẹrẹ àwọn tó ti kọ́ lọ́wọ́ bá gbé àtàwọ́rọ́ fún tí wọ́n wá kọ̀ tí wọ́n lo àtàwọ́rọ́ kàmásá lè ní ìmárì àpẹẹrẹ wọn dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ kẹ́tẹ́kẹ́tẹ́ yahmilu àfárọ tóbi sífìrí sífìrí gíráàmù kẹ́tẹ́kẹ́tẹ́ tá a ti ìdí síra ta ni kí ló máa fa àgbà ọlọ́ni àṣìọ àpẹẹrẹ burúkú ti bẹ lára àwọn tó ti máa fa àgbà ọlọ́wọ́n bá yẹn lọ́la yẹn torí àwọn yẹ̀wò ni wọ́n máa wò ló wọ́n dẹni tọ́lọ̀ bínú àwọn nàṣọ́rọ̀ mà wọn làwọn ń dẹ́kun wọn dẹni àrùn àlùkùnmọ̀ yìí náà sọ̀rọ̀ gbogbo ẹni tó bá ti dé màánú àlùkùnmọ̀ yìí tí ọba ti lo ìmọ̀ rẹ̀ nínú àwọn àlùmọ̀tòbí àlẹ́ yìí lọ́wọ́ ẹni tí àǹfààní kọ́kọ́ mọ̀ yọ owó tó ló wò ní ìmọ̀lẹ̀ wọ́n ta mọ̀ sí lọ́run lórí àìmọ̀ nínú àwọn ọ̀bọ̀ ló ń lọ́wọ́ àwọn gẹ́gẹ́ bí olùmọ̀ wa ṣe fà ìmọ̀ ẹ̀bí ìmọ̀ ṣàkóso ọ̀tá ọ̀n bá lè fún ma ìwé tó bá tó pọ̀ sí kàkàkà nínú ìṣe sí ìwọ̀n yìí tó bá pọ̀ sí ìdájọ́ iná padà sórí. nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ wọn náà ní sọ òbí èkó ìyẹ̀wò ní alẹ́ àtàrí ìkọ́ lè ní sàálà bí ìgbẹ́nu àti àti ìwú tí wọ́n sọ sẹlẹ̀ sí ìyẹ̀wò ní lórí ìyẹ́ ọ̀rọ̀ náà kọ́lọ̀ ní àwàlá yàlámù na ànàmọ́ àyàlámù máa yọ sẹ́kúrò náà wọ́n máa yọ ìlú náà súnmọ́ ọmọ kọ́lọ̀ ọmọ tí wọ́n ti ní dédé àti tí wọ́n ti ní gbàgbà. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ òun náà ní ìsìbáàtò ròmọ́mì ẹ̀mí dà ìbírin rẹ̀ gbogbogbò ìmọ̀ náà pé ìmọ̀ náà ọba ìlú kọ́lá kárí lọ kárí òkú ìkọ́lé ìtàhálà gbogbogbò lọ́wọ́ náà ọba ọ̀tọ́ náà sọ pé àwàlá yàlámù na ànàmọ́ àyàlámù máa ya'lamuna wa ma yu'linun tí wọ́n mọ̀ kọ́lọ̀ ń mọ̀ ẹ̀ gbogbo tí wọ́n ti rí jẹ́jẹ́ tí wọ́n ti rí bàbá. nípa rí àwọn ẹ̀kọ́ tó ti parí kọ́nà ayáyílé òun náà ni àlùwàáyìn ìlérí ìyà àlùwàáyìn àdéhùn àlùwàáyìn kí ni ìtumọ̀ rẹ̀ ìlérí ìyà tó lè kókó. mo pé nù kàbáyé tí wọ́n bá sọ pé ẹ̀ṣẹ̀ jẹ́ kàbáyé wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ pé wàáyìn ń bẹ lórí ẹ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́tọ́ba ìṣẹ̀ṣẹ̀ lérí ìyá tó lé koko tó ìlérí ìyá tó lé koko ti ń bẹ fún àìláàmọ̀mọ́ làfàtì amúnilá fún yíyapa àti ọlọ́run gbogbo ẹni yóò tọ́ba yapa àti ọlọ́run lérí ìyá bẹ fún ọlọ́run ti lérí ìyá fún wọn fi yà lẹ. gẹ́gẹ́ bó ti sẹ́ pé bí yẹn bá yapa nẹ́bí náà kọ́ sọ́lá àìsàn. tí lè rí yà òsì fáwọn náà lè rí náà a gbọ́dọ̀ yapa àti Ọlọ́run tí ó ta fẹ́ yapa àti Ọlọ́run náà sebo nǹkan sebo náà lọ dá wa yìí àbó nǹkan lọ dá wa yìí aláàdá wọlé kọlùkù wọlé náà Ọlọ́run ló lè náà ló tún láti lórí wa ẹni tó tó mójú tẹ́jà tó dáàbò bò tó fún lóye tó fún nílà káyì tó ní kó lè ronú kó lè ronú àá òun náà ló ní àlè àmọ̀ òun ló làtì fáwọn lórí sàǹjà pàṣẹ ọ̀rọ̀ ìlérí ìyá ń bẹ fẹ́ni tó yapa àti ọlọ́run yọmọ ẹja sọra bí ìyapa àti ọlọ́run ewòye ta ewòye ìgbà tá a ń tẹ lọlọ ẹ mọye ìgbà tá a wà fi ń tẹ lọlọ gbogbo máa ṣe ọlọ́run ló láti lọ́pọ̀lọpọ̀ Ramadan ọlọ́run ti ní tó kápá ìdá ó ti ẹ̀kọ́ tó lóun ò ní lọ ní kankan yóò rọ̀ gbọ́jọ́ ni. gbogbo ewu kékeré múlẹ̀kùnkẹ́múlẹ̀ sọ tọ́ba ti di àtìkù kan nínú ọjọ́ báyìí yóò ti máa rọ̀ gbọ́jọ́ bọ̀ wá. ẹ nílọ fídì ni. pé tọ́ba ti di three wọ́n ti máa múra fíìtì àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n ti máa múra fíìtì kalẹ̀ lóko bá ta rẹ̀ yọ máa gbọ́n pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ̀ ṣe tọ́lá tọ́lá fún mi pèsè àpò fíìtì pèsè àpò dáàbò kọ́mọ ó lè sọ padà sọ́mọ machine tàbí níbi kárí àmàṣìn sọkọ yà pléyà pléyà yà náà pléyà tó wà ní ẹ̀ ọmọ gidi ìlú ọmọ gidi ìlú bọ̀ olùfàsìkò láre nínú òru. sọ̀hánàlá bí wọ́n bá sọ pé ìyàwó ẹ̀mí mi rọ̀ bíbí òdì ìgbọ̀n kò dé ìdájì ìdí ọmọ gbà bọ̀ rẹ̀ sùn. àbẹ́ ìlú fúra bẹ́ẹ̀ lọ́ọ̀tà fún wa. ní ìsìn kọ́yà ẹ lọ wọ́n ẹ wọ́n látẹ̀yìn náà torí wọ́n máa ń gbà ń bẹ̀ ní àlàfẹ́ àwọn ẹni kó wọn bá ní ọba ìgbà ọdún ẹ̀kẹta ẹ̀kẹta ẹ̀kẹta wọn náà máa léjì àti kẹ̀kẹ́ tẹ́lẹ̀ tọ́bi sáré àtàlù títí ní òwò lulẹ̀ sí ẹni náà tó àdàgbà fi lọ sara sí ẹ̀jẹ̀ àlọ́jọ́ bò sí tí màgàrí bá òfin bá wà ní báyà wọ́n jẹ̀ tún á dábò àgàgà káàdì gan bá ti ṣe tọ́ ọ yóò tún lò kódà ẹlòmíì láti kú wọ́n tẹ̀lé ọlọ́run pátápátá nínú sọ̀rọ̀ wọn ìyá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ alihamudulilayi báwọn masáájì ti wá ti ń kún nínú sọ̀rọ̀ wọn kọ́ máa lọ bẹ́ẹ̀ o kọ́ máa lọ bẹ́ẹ̀ ah, tí ramadan bẹ ti parí tí ramadan bẹ ti parí báyìí lọ́sàn-án àwọn yẹn kí lórúkọ wọn rọ́bọ́ni yún ẹni tí ń sẹ́ rọ̀mọ́dọ́n wọ́n yé rọ́bọ́ni yún ìsọlọ́ọ̀ ni ti tòlítọ́ ayé gbọ́dọ̀ ni wọ́n sìn ní. Ṣébí ọba tó ní Ramadan ló ti kú àwọn oṣù tó kù. Wọ́n lè dá ẹgbẹ́ ní Ramadan nìkan láwọn lọ. Táwọn lọ nínú àwọn oṣù tó kù. Ẹ jẹ́ àti àláti ọlọ́ọ̀. Ẹ mọ̀jẹ̀ àmọ́ ìyàpá àti ọlọ́ọ̀. Àti ni pé wáyé ló rọ́gbà káhàtà yáká ní yàtí. Mọ̀ sí ẹlẹ́dàá rẹ̀ títí ti sàmọ̀dájú tó fi di wàhálà. Sẹ̀mùkú yàtọ̀ síjọ táǹtì fọlọ́wọ́n àwọn ìjọ ti káńtẹ tọ́lọ́wọ́n fẹ́ káàkiri táǹpà ti náà tẹ̀lé fẹ́ fáwọn ẹ̀sìn padà sílé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí èjẹ onínú lé lọ́dọ̀ ìyàwó rẹ̀ wọ́n ti padà sí ilé bá sàfẹ́ wọn jọ jẹ́ ní alhamdulilayi ìfọ́rùn kọ́ wọn ti jọ sínú lé kódà obìnrin mi ọ̀fẹ́ lè fi ọ̀dọ́ kí gbogbo ọjọ́ ayé olúwa yóò máa dẹ́rọ̀ pọ̀ torí ọmọ ló bàbá ẹ̀ báyìí bàbá náà ń fojú kan ọmọ rẹ̀ ó ti rí ìyàwó ẹ̀ dáadáa ìyàwó náà ti fọwọ́ ọbẹ̀ lẹ̀ nítorí bọ́ọ̀lẹ̀ ó ti wáyé wá jẹun. kódà ó kàn án yẹn lásán obìnrin mi ọmọ àbẹ̀lẹ̀ ọ̀fìn tó ọmọdé ọlọ́run ṣàánú wa o gbogbo ọ̀nà dáńfà ìyàpá rẹ̀ dákú bí a lè tẹ̀lé padà fún rẹ̀. ilé ìyàtọ̀ lágbára ń bẹ gbogbo ẹni yòówù lọ́dọ̀ ìyàpá àti ọlọ́run ọmọ lórí tọ́lọ́run náà téèyàn bẹ yapa àti anabi ọmọ fẹmọ sọmọ náà lẹ lórí àgbẹfọ tọmọ ìbá náà kókó wọn yìí pé tába dúró lórí pé lọ yapa ọlọ nínú àwọn àti ọlọ ní pé kátẹlẹ ti tẹmí ntọ́ bẹ fi tọ́ lórí tẹ táni yẹn yapa ọ yapa àti ọlọ náà. tó bá lọ jẹ́ pé nìkan tó ju wa lọ ní ìlérí ìyàwó wa ẹ ọlọ́run wá tẹ̀lé rí àwọn ẹ̀. ọba tó ṣe pé bọ́ba fẹ́ kí ìyàjẹ́ ọ táyé òní mà pé ìyàjẹ́ ọ tíjà tó sì lágbára ọmọ jẹ náà lè ṣe bẹ́ẹ̀ táyé òní ọba ìtàn ní sàgbé yẹn. ẹ dákun ẹbí lé lẹ́gbẹ̀ẹ́ àyẹ̀wò kí ni délé ti tẹ̀ ilé ẹ̀wò tó ṣe pé ọlọ́run ti ó ti gbé nǹkan kò nínú àgọ́ ara rẹ̀. àlá oríkèéríkèé ọ̀nà yìí ìjọ lọ bọ́lá ọ̀ká ló ń wọn dá wa wò pẹ̀lú eré inú rẹ̀ náà ní payà tẹ́pẹ́tẹ́ yẹn bá jókòó báyìí payà ọ̀tá máa mú yẹn náà bọ́ wà níbi tí ẹgbẹ̀rún yẹn wà wọn nìkan náà lọ́mọ payà bẹ̀rẹ̀ lọ́mọ wò sí lọ́mọ wò sí bí èsì bọ́yá wọn jẹ nǹkan bọ̀ wá bá kò sí láburú kankan tó ṣe o ṣùgbọ́n lọ́ọ̀ká máa máa jẹ payà bẹ̀rẹ̀. tó kálọ̀ mọ̀ yí pé ìyábà tí ọlọ́run bú jáì torí tẹ̀dá ẹgbẹ́ wa tọ́ba tẹ̀lérí ìyàwó wa látara pé tá a bá yábà ọ àmàbó kálukú wa ní oṣù máa kárí kiri káàkiri àmàbí bẹ́ẹ̀ ni ó ṣe wà lọ́ọ̀kan wa tí wọ́n lé títọ́ náà ọba ìdèkẹ́ ló tiẹ̀ wá tẹ́pẹ́ ìlérí ìyàtọ̀ náà ti fáwọn tí wọ́n ń jápa àtẹ rẹ̀ tí ò tiẹ̀ wá nítorí tiwọn ẹlẹ́mi ò sọ pé ẹ àbí òwe ìbílẹ̀ yìí wọ́n lọ́ọ́ tó rògbò ìjà ìwà abẹ́dájọ́lẹ́ àlórí pé nínú àti kata kátó bí ọ ìwà abẹ́dẹ́ pé kàdé sàlọ́lọ́ mọ́lì dídá ti ti fótó bí ọ̀wọ́ lọ́wọ́ abẹ́ kékeré kan ọbẹ̀ kéde ọlọ́run tọ́ba ní kábìlì ní oníkábìlì ní kábìlì tiẹ̀ ní àti kábìlì tọ́lọ́ àwọn yẹn gbójú di ọ̀nà wọn. ẹjẹ àwọn tá à ń jẹ dàbò tó tó lọ ẹ mọ̀jẹ̀ àyàpá àti ọlọ́ ibi tá à ń yapa ẹ̀jẹ̀ yẹn ẹjẹ́ àti ibi kùn ẹjẹ́ àtọ́rọ̀ àforíjì kàrọ̀ onígbàdà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba ìrẹ̀lẹ̀ ọ̀la kọ́lọ́wọ́ lè foríjì wà mú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa lérí ìyàtọ̀ lágbára ńbẹ̀fẹ̀ tọ́ba yapa àti ọlọ́ ọlọ́dàkùn àbẹ́ ọ̀ àkùnmọ̀ tẹ̀wálẹ̀ ẹ̀ṣọ́ yapa وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. ديري وانسو ايه ايوه وان الف سلام táwọn ṣe kí ni Thank you tí èèyàn bá wà nínú mọ́tò kọ́mọ́tò ẹ̀ fún àrùn sára èèyàn wà nínú mọ́tò àgbàlá wa já èèyàn wá bọ́ síta oníbẹ̀rẹ̀ wa bẹ̀rẹ̀ pé títa táwa ti àlùwà látàlẹ̀ tó fi pa dandan dákú ní abílà wa àti kọ̀pá dandan kámú ní abílà wa á sọ pé kọ̀pá dandan torí pé jíjáde rẹ̀ tó jáde nínú mọ́tò àníyàn olómi àníyàn wípé ọ̀rọ̀ lọ́kọ́ síta ọ̀fẹ́ ṣe àlùwàlá ọ̀ padà sínú máàkì. Kúdú àní kì í sàníyàn pé mo dágbére fún mọ́sálásí ìwọ mọ́sálásí ìmọ̀. Sáyẹ́fà níyàn pé kò sí lọ fáìnàlì lọ́ba tó padà wọ́n ní mọ́sálásí ìyẹn ló ti kéde o. Bàbá mi ti padà. Bàbá kọ́ ọjà ìyẹn ti torí kò ní kàtà tó sùn wọ́n mọ́sálásí padà. Èyí ló tẹ̀sẹ̀ ṣe nábìlà kẹsàn-án. ló ń mọ́tà tó kéde ìdíjọ́ ọdún máa lábá lọ sàgbà lábẹ́ làbá wọn lọ́wọ́ tó ìbàdà táàbà ti ní abílà ní abílà létí àlùwàlà ó la ti di tẹ̀ ní yẹtù àlùmọ́tò ọlọ́run náà làbá àlùmọ́tò. Mọ́lì oníbèrè ìbéèrè pé nípa ikú ànábì Sulaiman àyè ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tá a sọ ibi bọlọ ṣe ní gbogbo yìí wọn wá ń béèrè yìí pé ǹjẹ́ ń nínú yẹn lè kú tí ò ní ní ìnira tí ò lè pé mú ọlọ́run ọba lápò tuntun báwọn kan ni wọ́n sùn wọ́n ti dàgbé bẹ́ẹ̀. abẹ́ ẹ̀kọ́ ni wọ́n sùn náà ni wọ́n ti dàgbé tí o ti dàgbé kò sí ìlera kankan tó ti pé àti kódà tọ́jẹ́ pé ẹni tó sùn tí wọ́n jọ sùn báyìí sí ìyàwó tó ní mọ̀. lẹ́gbẹ́ tí ọba mọ̀ mi kọ́kàn kó bọ́ lásán náà ìjọba lọ lásán náà tó rọrùn bẹ́ẹ̀ dáadáa tọ́nà bá ti tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ìjọba wò kéde pé tọ́ba ti wá séèyàn tọ́ba ti rí bẹ́ẹ̀ náà kò túmọ̀ yìí pé bọ́yá ń tọ̀ síwájú ẹni ní o ibi báyìí ọlọ́dọ̀ mẹ́rin tiẹ̀ ọlọ́dọ̀ mẹ́rin tiẹ̀ táàbù yìí náà wọ́n mú ká pé kókò sí náà dọ́kà wọ́n nítorí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá yẹ kára lè fi ìbéèrè ẹ̀ lọ́ba kiri. ẹni tí bọ́yá. wọ́n fún ta ni ní. wọ́n ti là ń kọ́ síbí yìí oníbèrè rẹ̀ naam. Thank you. ọ̀ sọ́tọ̀ tẹ̀lé oníwọ́n kàgbé fún séwu àdéhù kàgbé ẹni fún wọn. tí wọn náà rí báyà rẹ. torí àlàyé náà wọ́n yá àwọn ọ̀sìn. داهم عليهم ولا يوم الذين آمنوا وكانوا يتقون أوين ẹni ọlọ́run ìpayà nípa bí wọ́n lọ sí fún wọn ìbànújẹ́ lórí ẹ̀yìn tó fẹ́ẹ́ fi sí fún wọn àwọn ọlọ́run wí alẹ́bí náà àbá àwọn tó ń jó ìgbàgbọ́ ọ̀gá ìgbàgbọ́ náà ti payà kó tó lè dájọ́ sí pé lágbájá ìjọlọ́run ọmọ ó sì mọ ìlú tuntun rẹ àti bó ṣe jùlọ mọ tírọ̀bù àti súnà ọ̀rọ̀ onítàkùn bíi mẹ́ta sọ́kọ̀ bẹ̀ kó lè gbélé ní lọ. ẹni yàgbà àti ọlọ́run ó ní àwa lásán rẹ̀ ó lọ́ba tó ní ká tó bá mi àwọn ìdájọ́ lórí ẹ̀ ẹ wá fún kínní kan ẹ wá ti tún máa fẹ́yìn ọlọ́run ó lè sáájú náà ṣé wọ́n ti gbàgbé ṣé gbogbo yín ọ̀rẹ́ ẹ̀rẹ́ bí àtẹ̀rẹ́ lé wọ̀lá àwòlà lọ́yọ̀ ní. tẹ̀rẹ́ bí àtẹ̀rẹ́ ọ̀gbìn olórí alágbèrè wọ̀lá àwòlà lọ́yọ̀ ní. ó ń gbà pé láwọn làwọn aláàbò wá ta ilé àbílà báyìí ọ̀kà bá rẹ̀ ta ni. àìmọye àlọ́ títò ti ṣe ìdíkùtè lọ́sọ̀ pé bísí náà ìta bàbá rẹ̀ dà pẹ̀lú gbégbé rẹ̀ kóòtù lásán ló fi gbégbé láì sí. tó dé àná nǹkan bẹ̀ lábẹ́ wọn ní pásọ̀rù ló fi gbé tó dé láì sí. ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lè lò yẹn sábàtì lè lò yẹn sábàtì tẹ́lẹ̀ pé iná ọmọ àjò tọ́lọ̀ lè tẹ́lẹ̀ tó dáadáa ọ̀rọ̀ tó máa sọ tàbí ìṣèkà tó bá dé lọ́ọ̀lì ló sábà dé ó lè tẹ̀lé bẹ́ẹ̀ bí báyìí máa o iye títẹ̀lé tí ó fi àpọ́nlé ní ọjọ́ yóò tuan tó wá jápọ́nlé yẹn aláwọ̀ awo ẹni yẹn báwo ni ṣé ti dẹ́kun tàmà sóbì ní bìkìtà lílá àwọn tó máa ń pèrè àwọn ṣéwù ṣéwù ṣéwù ṣéwù yẹn bí wọn náà lórúkọ tó wí ni náà bó lè rí àlùsùn náà kọ́ máa fọ́ gbólóhùn kọ́ kà máa bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ ṣéwù ṣéwù tí wọ́n bá fi fi ṣẹ́yìn àfáà ni wọ́n pè bẹ́ẹ̀ àfáà àgbà àfáà ti ń kọ́ yàn ní ẹ̀kọ́ báwo láti fi lọ́ọ̀ láti sọ ní ìlú lọ́wọ́dì tí a lè ìgbà tí wọ́n gba júmọ̀ pẹ̀lú ṣe ṣéwú tó fi ni wọ́n àwọn sófì ìtọ́jà pàtílànà àtẹ́lẹ́ sọ̀rọ̀ láti náà kó ti tó ọ kó o béèrè pé ìlànà wò lẹ́yìn tí báyìí kò ní àwa tìjàníyà ni wa kódà tìjàníyà ni ìbùrọ̀dìbíyà ni rárá èmi ò tẹ ìbùrọ̀dìbíyà ni ìbùrọ̀dìbíyà ni tìjàníyà Tijaniya Hamawiya ni gbogbo yìí kó ti sọ ọ̀rí pẹ̀lú títí kí ti sọ̀rí pàtó Muhammadiya ló wà. Kò lè wá mọ̀ pé fóònù ní ti sànẹ́bì ní ti o ti ní wọ̀dífà àárọ̀ lọ́jọ́ pé ọjọ́ òdìkejì fún àtìkárù sọ̀bà sànẹ́bì gbé wa. O ti ní wọ̀dífà màsàáyà àwọn wọ̀bífà àdúrà tó ló ṣe nírọ̀lẹ́ tó yapa sí àtìkárù àlùmọ̀sá sànẹ́bì gbé wa. Iṣẹ́ òwúrẹ̀ yóò ti kò lè ṣe lọ wò dáadáa iṣẹ́ wù rẹ̀ yóò ṣe kíni o o ní yóò ṣe àwọn àti káàkiri sáré mi ní àti láàrọ̀ kò ní báyìí àti èyí tí o gbé kalẹ̀ tí wọ́n á lẹ́yìn ọlọ́run ọ̀bá lẹ́yìn ọlọ́run ìdílé ọ̀bá lẹ́yìn bẹ́ẹ̀ òrẹ́ ńtọ́ bá ti sọ́rù yẹn ẹ̀ gbé bóòlù lẹ́yìn yẹn ṣe bóòlù ṣe dìrọ̀ mọ́tìrọ̀ ọlọ́run ìsúná lẹ́yìn tọ́lọ́lọ́ àti lálàkàní àtòrí ẹlẹ ọlọ́pàá la nǹkan gbogbo yẹn gbogbo yẹn ọjọ́ ọlọ́pàá kọkọ bí ètò kálù tó náà pẹ̀lú gbogbo yẹn gbọ́dọ̀ àgbẹsọ tó yá ni wọn máa rọjò o ìjọba ń rọ ṣé màtí o ṣe màtí o dàjà nínú òdìdó bẹ́ẹ̀ bí wàá ní bí wàá ní wàhálà ṣe lórí òtúmọ̀ kankan bí wàá ní ah, bí wàá ní wọn sọ nípa ilé wọn ni wọn làwọn ò ní gbọ́ lẹ́nu ọlọ́run àti káwọn òjé wáyà kan lókè títà ètò wáyà mẹ́ta síbẹ̀ lókè wọn bá ti gé sílẹ̀ báyìí kò tí wọ́n mọ̀ tó bá ti tí wọ́n máa ń tẹ̀kọ̀ bá ti tí ọ wòlíì ni ọ ṣé òun yọ wọn bá gbé ìgbà tí wọn tó ti lẹ onírọ́ wọn bá gbé àmì àjánásí àbẹ̀rẹ̀ wá kékeré kéde àjánásí àgbà tó wọn wá ní ọwọ́ àti bàbá wa ni àjánásí kan wá ní wọn ló ti dédé ayàtọ̀ ọ̀fẹ́ gbé ó ti wọ́n bàbá ajálẹ̀ ti nà ti wọ́n bàbá ó ti gbé wọn. ẹ kú rọ ẹ kú rọ sí wáyà mẹ́ta yìí ẹ kú rọ tọ́ba tẹ̀lé bẹ́ẹ̀ tọ́ba tẹ̀lé bẹ́ẹ̀ ti dẹ̀ ojú yìí ni ń ṣe lọ́jà dé pé ti mú wọn ò tí ọlọ́run kọ́ sànù fún wa tó bá wọn ti tẹ̀lé nìyẹn o lè lọ́wọ́ dáta nù nínú nǹkan tí wọ́n ti máa ń sọ nìyẹn tó fi máa fi ẹgbà fáwọn àwọn ṣíwá wọn wọ́n dábẹ́bẹ́ wọ́n dábẹ́bẹ́ tó tọ́ wọ́n sọ ní wọ́n sọ lómi wọ́n máa tẹ sọ́kùnrin èmi nù lànà níbi ìgbìmọ̀ náà ní pé àwọn gbọdọ̀ fẹ́ àtàwọn ẹni tọ́lọ́wọ́n bá láti abẹ́ ẹ̀yọ́ wọn wọn bẹ tààrùkù ẹgbẹ́ orúkọ tí mo pe o tààrùkù ó ti kú o ọmọ àlọ́rẹ́ ní hasan tààrù ó ní owó jì ó ní owó ìdí tààrà tẹ̀bí pàrọ̀ tó ti dáná ní sára ní nàbí sọ pé ní àbáyé wọ́n bàjẹ́ kó ní wúlò mọ́ ọba tako lé ọba akọlẹ sí eré oko olówó nílọrin ẹka gbẹdọ àjọjáde sudan ní àwọn ẹlẹyìn ẹyìn náà tẹ̀lé ayé wọn àjọ wá sí ìlọrin lórí lọ́wọ́ òṣèlú sí àkọ́kọ́ tètè mọ kó gbàtó tún kú àwọn ìyàwó yarí pé wọ́n mọ̀ sí òkú àwọn wọn nípò. ọlọ sí mi kóòtù ẹlẹ́dàá rẹ̀ gẹ́gẹ́ bí Musa ti lọ sí mi kóòtù ẹlẹ́dàá. àwọn ìyàwó ilé wọn àtìgbà tí àbúrò ènìyàn wá láti àbújá sójà lọ jálẹ̀kùn dànù bàbá ti wúwo sí ìlú bàbá ti jò ilẹ̀ ti kún àwọn ogun ti jáde lọ́pàlẹ̀ mọ́ lọ́pàlẹ̀ mọ́ sí máa sọ. àwọn ìyàwó pé ẹ̀mọ́ ẹ̀ẹ́dẹ́ tẹ̀sẹ̀ pọ̀pọ̀ àwọn o ọgbà àwọn òkú o ọlọ́dún ní ìgbọ́jọ lẹ́dà rẹ̀. wọ́n bẹ́ẹ̀ bí àwọn ti mọ́kànlá àti méjìlá tó fẹ́ títí dìtì wọn lọ́kọ́ ní ìwọ ni. kò ànábì ọlọ́run ìyàwó ànábì ọlọ́run ẹ wo kò tó ń tora wọn. kó rà nìkan pẹ̀lú ọ̀rọ̀ táwọn yẹn sọ àwọn atáǹtà lókè yẹn ó jẹ́ ilé ìròyìn tó wọ́n pa wọn. ọ̀sán ní gbèsè nìkan pé wọ́n ní ọ̀sán ti ta ọmọ kékeré kan ó ti ta ní gbúdọ̀ gbúdọ̀ báyìí gbúdọ̀ kùtì náà ni. ẹ̀yin ọlọ́run àwọn yẹn o ẹ̀rí ẹ̀kọ́ a nígbà tán káfíìrì dé nígbà tí ìjà pa wá pọ̀ báyìí wọ́n dé tó ń báyìí tí bàbá síbí làbá ìpara òun fèrè síbi Ah, wọn ni ọlọ́run kọ́ lọ́wọ́ ń lé ìjà sọ̀rọ̀ pété ìjà sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ fún àmà yẹn ní tòun àjẹ ọlọ́run títí tá a fi máa báwo lẹ́ni ẹ̀ ṣe kó sí sí sí inú ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀rẹ́ sọ́lá ti lọ sún náà kọ̀ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì kí ló tún ké sórí kí á kí bàtí kí ló jẹ ẹ̀jẹ̀ kàfẹ́ ìbò aláwọ̀ fún báyìí fún lókè ní abíkíni ẹ́ àbí yá àwọn yá nínú wọn lókè. ọmọ tókè tó bóyá o ti pe kádìmù kan kánú àwọn àlejò pé tọ́ àsìkò yìí mọ́jọ́jú ó ti wọ̀ nǹkan báyìí sẹ́bàá ìmọ̀ fẹ́ràn tí bá ti ní wọ́n ta omi sí paná yẹn yẹn o ẹ̀kẹ́ náà wọn àtìjẹ̀nu lọ́rùn ìṣòrí nìyẹn àwọn èèyàn tètè gbé ìdájọ́ lórí ẹ̀mí ọlọ́run pé ẹ̀mí ọlọ́run kan lẹ́nu ọlọ́run rárá á mọ bó ṣe rí ìdúró títí rẹ̀ nú ẹ̀sìn ọlọ́run á mọ bó ṣe fi súnà ní sọlá ti àárẹ̀ bó ṣe rí ní ọlọ́run kan lára kò sí máa ọlọ́run sọlá láti láti náà. báwo ni pé tí àwọn àti sọlá tí mo wá kà láti nínú ọ̀dọ̀ sí ọba. Ṣé àwọn ọmọ máa ṣe ọ̀rọ̀ ní ọkọ̀ àti máa ti dá ìdá sí kó tẹ̀ ọ́ ní ọjà àti máa ti dé. Ẹgbẹ́ mi gbé sí tí a lọ́mọ bá ti ṣe máa ń ra ìjà. Máa ń ṣe oníbèrè ni pé àtisọ́lá tó lọ wá àwa káyà lè muhammad rasulullah tàbí wa má muhammad sájà kan muhammad wọn tó ní ṣe wá ni pé àtisọ́lá tó bá jẹjẹ bá ti sínú ni bá jẹ bá ti sínú náà kọkọ sí bá jẹ bá ti náà bó láti tẹkìlì o bó láti wá sí ọlọ́run tàlà rẹ̀ àwọn olùmọ̀sọ̀rọ̀ bẹ̀rẹ̀ dáa o ṣùgbọ́n ètò tó nílẹ̀ ní àmọ́ ọ̀nà wa lò láti pè mọ ọ̀nà wa lò láti pè torí bá níbi sọ̀rọ̀ láti sọ̀rọ̀ náà ti di pé wà pé ọ̀rọ̀ kankan tó wúlò fún ìlú ọ̀rọ̀ sọ̀rọ̀ àti ìnáwó ọ̀rọ̀ tẹ̀lé ìwọ̀n tẹ̀lé àwọn nǹkan tó jẹ́ mẹ́tò sọ̀ láti ìná láwọn ṣe àgbẹ̀ máa dàbí jẹun kódà ọ̀dọ̀ sọ̀rọ̀ nìkan níjọ́ ọjọ́ mọ́ àwọn pa aládùúgbò àkọlù sọ̀rọ̀ tí wọ́n bá lórí ọ̀sọ̀gbà wọ́n bá lórí ànẹ́gbà Muhammadu ìsàbẹ̀tà lọ́lá ayé wọn sálámà. wọ́n mọ náà lórí abáńgbẹ́ àmì ìtọ́ pọ́jù nínú ṣíṣe táwọn olùkọ́ ní táàbà ti bá ti ṣe. inú ọ̀rọ̀ mi ìwọ̀n ni pé ìyá ti sọ láti lọ́lọ́ bá tóbi tó sì àṣà mi rìlà àbó òdìdí gba ọmọ sálà yẹn jọra wọn. ìtọ́pọ̀ ìtọ́ bá ti rẹ̀ kó ti apa jùlọ náà látàbà fáwọn àpèlè ọba ọmọ ìjọba ọba àwọn tí a máa ń ṣe sókè ṣùgbọ́n táwọn ọmọ sọ nípa rẹ̀ tó. ìdíbà yìí tó wọn já lọ Muhammadu ọmọ ọkọlẹ bá lọ kí lọ jẹjẹ ní àná ọmọ ọkọ bá lọ ṣẹlẹ̀ ìlúkulẹ lójú tó fi dé gbogbo àwọn bàbá oníbàlẹ̀ wọn náà aláàdáàlúkà mí náà ń ṣáàyè ní àtọ́ mi lẹ́yìn ni o àbẹ́yìn ẹ ẹ gbọ́rí. àwọn kódà máa mú ti dáadáa lẹ́yìn àṣọ ọlọ́dà ẹlẹ́ẹ̀kejì ó ní ìbéèrè pé kí màá bá sọ pé sẹ́mi àwọn ọ̀rọ̀ àti máa yá àwọn máa mú lẹ́yìn àtàwọn oṣù sọ pé sẹ́mi àwọn ọ̀rọ̀ يوسف وإمام لا سمي الله لمن حمده الذي يوسف وإمام لا سمي الله لمن حمده ونستقي ربنا ولك الحمد طبعا جميع قصة سمي الله لمن حمده الإمام سيف ربنا ولك الحمد يقول لي نفس وفي فإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد هذه صلاة الإمام وصف ربنا sọ àwọn olùmọ̀ wọn kàdé pé wà pé táwọn ìlú máa jáde sọ láti wàá fi sọ láti fi jàmá ànábì èyí gbóró yẹn lẹ ní máa wúlò bẹ. tó tí wọn náà bá kàfẹ́ gbórí ìdílé lórúkọ sọ pé sẹ́ni àlọ́ ìṣàmìlà nígbà tó bá náà ló tán lọ sọ pé ọ̀gbẹ́ni wọlé ẹ̀ṣá. ọ̀gbẹ́ni ọlọ́ba wò wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n sọ nínú pípé ìtẹ̀lé ìmọ̀ dáadáa wọ́n ti sọ pé òkú yẹn wà tóbi torí pé máa sọ pé assalamu alaikum wa السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت